lórí my life don better. tó la rọ́rọ́ gbó tó la ra tó la rọ́mọ bí lórí my life don better. tọ́ba níta ló kọ́lé tuntun i'm one of them. tọ́ba níta ló ra mọ́tò bọ́gìnì bọ́gìnì i'm one of them. tọ́ba níta ń ṣoríire i'm one of them. tọ́ba níta ló ṣoríire.

is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you Music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. Fresh 105.9 FM. Invigorating. From the dawn of creation, education has played a key role in human development. At Crown Heights College, the legacy continues. We have tested and proven qualified teachers, world class educational standards, conducive environment for learning welcoming, and relaxed ambience for students to live and interact. We appreciate the recognition bestowed on our institution due to our academic cumulative experiences, which can be measured in the success of our students across the globe. For more information, Crown Heights College is located at Kilometer 5, Arulogun Road, Ojo, Ibadan. Telephone 0812 649 64 four. Email Schools at gmail.com. Crown Heights College. We carry the shield of excellence and honor the sword of integrity. This is not a hotspot. It's not a thoughtless, trash talking, savage street. No, this is a zone for those with a true Niger spirit who define how they want to be defined. A hub for those who stand behind what they believe in, who make the most of the present to create the future they desire. This is Tribe Niger, for those who see it different and want to do it different. To join the conversation, download the Tribe Niger app today. Fresh 105.9 FM, invigorating. Uh, yeah check. Bad guys in the beat. Uh, sex, problem, girl. I meet this dangerous girl for my guy wedding. She finds kata, the body the mad person. I call the phone push based on the kind setting. But even she don't know, I they try getting. This chick got me up on the snap matter. She real fine. She said her name was Agatha. She know first time She they minimize data. So I they buy airtime for me, big papa. I can rearrange her. Use my new tactics. The way I they toast, you would think I do practice. I they tickle the fancy of a true bad chick. Like I did magic. It was too rapid. My G's don't know why I provide the phone guns. Love my, cause she got the junk in the trunk. I did try shows and I stunt, I did stunt with a show. Baby, what is it you want? So give me something light. Give me something light. Give me something light. I'm not really hungry. Something light. Come again. She said, give me something light. She wants something light. she said, give me something light. She wants something light. That's how she gave them. That's how the date went. Sure, keep my dreams with only that statement. She said she will not me if I will have patience. I wouldn't even touch if she was stuck naked. Yeah, I was in shock. How come you're not talking right? See, I can't give you something light. When we spoke on the phone, you were sounding nice. I'm in hot pepper soup of the catfish type. I did weave, I did dodge oh, when I see trap. You want something light, but you order six wraps, order meat pie, order pizza, and you still back take away for your sister. And your eyes on the plate of the next guy. One liter coke, please. I don't like the pet size. You don't have spag. Oh, yeah, please help me get rice. If you not too much, or oh, you add French fries. She said, give me something light. Give me something light. Give me something light. Eh? I'm not really hungry. Something light. Come again. She said, give me something light. She wants something light. She said, give me something light. She wants something light. I want to be going home. Oh, I will not sleep here. Can you give me something light for tiff here? Not even thanks for coming. You are wicked. It's not like I'm hungry, yo. I'm a big girl. Ah, Ogbologbo, she dey search for my guy. I told her, wait first, I go bless you after. You said you go buy when you check the matter. This one we are doing is just dress rehearsal. You want something light, something nice, but you're still wearing bra when I'm off in light. This your own attitude. It is soft in mic, and I'm taking shit Lagos, easy, but it's Lagos, not skin tight. And it don't seem right, cause Lagos. you want to be great, but you kill the morale. Take it straight to the grave. I'll be that number one. You could call me the gay, and I know what you want, so just cut to the chase. She said, Give me something light. Give me something light. Give me something light. Eh? I'm not really hungry. Something light. She said, Give me something light. She wants something light. she light. said, Give me something light. She wants something light. She said, Give me something light. Give me something light. Give me something light. I'm not really hungry. Something light. She said, Give me something light. She wants something light. she said, Give me something light. She wants something light. Focus Fresh 105.9 FM. Invigorating. It's 4.05 on the clock on Fresh 105.9 FM. A very good evening and welcome to Turaka Tuesday on the Road Show with Rolake. As we do on Tuesdays, I'll give you a quick rundown of things to anticipate on the freshest FM dial. I'm going to start off the day with my ladies. Yes, I'll tell you our topic. I'll introduce the ladies in a bit. But before we get to today's question of the day, a quick rundown of things to anticipate from now till 9 p.m. on Fresh 105.9 FM. For the first 45 minutes, we're going to do girl talk. At 4.45 p.m., the sports crew comes through and they'll take over on today's edition of Fresh Sports The Evening Edition. And at 5 p.m., don't forget to stay tuned for Let's Talk About It with Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele. That's EOBJP. And from 5 to 7, together they'll be talking about it. At 7 p.m., though, make way for the national news, first in English, and then the translation comes up in Yoruba right after. At 7.30, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Olu. And we'll do that from 7.30 till 9 p.m. when I say my thank yous and goodbyes. And that's the full rundown of things to anticipate on the road show with Rolake on Fresh 105.9 FM. We'll take a short music break. When I come back, I'll introduce the ladies. Those on Facebook Live can see my ladies already. And yes, we'll introduce the question as well. But for now, a brand new jam. This one's by Buju and it's called Outside. best, I swear. If you no get money, they kill like When I face my fears, mm-hmm. there's nothing I can do from here. For more in the first date, I make mistakes, I swear. For knowledge, I sacrifice my fears. And I stand right here. I say I'm better and you can compare. Yeah, so now to them, but do it to their pride. You know they can't see me outside. And me, I did not knock you down, but do it, but down, but you know they can't see me outside. Cause me, I don't work, I did cry. When I get down, but do it, but down, but you know they can't see me outside. Cause me, I don't work, I did cry. When I get down, but do it, but down, but you know they can't see me outside. Cause me, I did work, a did cry. See the look for my cheddar. Ah. I know say nobody only pretend. But if me and you get issues, I forgive you and I don't resent you. That's the color for you. I know say nobody only brother, And me I see the look for my cheddar. Ah. What if me and you get issues. I fuck with you and I don't risk you and it's simple. I tell you truth, I no lie to you. Yeah, yeah. And if you like, if you dance it up, yeah, yeah. you not a word that we animal for my cheddar. You know me, I don't play. And I no lie, I no lie to you. Yeah, yeah. And if you force it upon you, yeah, yeah. but you no say nobody do, you know. If you dance it up, if you just sweet, so like you down, but do you dip, you dip, you know they can't see me outside. And me I there walk I there cry. Oh, now you down, do it, but You know they can't see me outside. Cause me I there walk I there cry. When I get down, do it, but You know they can't see me outside. Cause me I there walk I there cry you know we but You know they can't see me outside. Cause me, I did what I did. Cause someone else, someone else, someone else it's 10 minutes past 4 p.m. on Fresh 105.9 FM. That was Buju with Outside. You're hanging with Rolake on the road show, and on Tuesdays between 4 and 4.45 p.m., I get my ladies in the studio and we discuss matters arising. And for some reason, one or two always missing every single week. This week, we even have a new addition. So let me start from the newest member of my studio angels. I'm talking about Banky B, Bankole Ayomide. Good evening. Welcome on board. God. Welcome, welcome. Thank you. Good afternoon, good evening, everyone. I'm so excited. I'm glad to be here. Hope your day, first your day is going smoothly. Like, are you enjoying? Have you been enjoying? Are you enjoying? Okay, she's like, she wants to take my job, but we'll stop her right there. Damn, I'm always in the building as well. Damn, what's going on? I am liking this Afro Afro Puffs or Power Puff Girls. Last week you went mustard on black. This week is okay, oh natural. Welcome, welcome. And yes, yeah, so it's an Afro situation in the studio. Normally I have an Afro, but today no. <laughs> welcome, ladies. yes, people. Ibadan. This is Fresh 105.9 FM. And today on the show, we're going to be discussing a matter that is going on between a married couple. We want you guys to wade in. And I want my ladies to put themselves in the situation of the lady in question in this story. So the story goes like this The married couple, everything's going good. They don't have any problems in their relationship, to be honest. Um, but the lady says she wanted to start a business, and her husband wasn't really supportive. He wasn't willing to support her financially. He just would have preferred if she basically stayed as a stay-at-home mom. So she decided to be innovative and you know think outside the box, and she started drop shipping. You know this thing they call drop shipping that everybody's doing right now. So she started drop shipping, started making money from drop shipping and then decided, you know, after she made some money that she was going to open up a boutique. So now she has a boutique. Business is thriving, everything is booming. So her goods came from the abroad, as they say. And they delivered the goods to the house. She wanted to do a stock check before she takes the things to the shop so she doesn't accuse her staff of stealing or anything like that. So she does this stock check and she goes out comes back home, wants to transport the stuff to the shop, and notices that a pair of shoes are missing. Now, these shoes that are missing are super expensive. They are a luxury designer pair of shoes worth about 80 something K. And then she's thinking, who could have, you know, gone through my things? Who could have taken the shoes? So she calls home and asks her husband if her sister in law came round. And the husband says, yes, my sister came round. And automatically she already knew that the sister in law must be the one that took the shoes. So she calls her sister in law and says, Did you? And the sister in law at first is being funny. And eventually she admits that, yes, she took the shoes. And the lady tells her off that, You know, I'm trying to sell these things. Why would you just come, open my goods, and take a pair of shoes? Please return the shoes. For three days, she didn't hear anything from her sister in law. But in those three days, she saw a picture on Instagram. Sister in law had attended Owambe and had rocked those shoes to the party. Anyway, Three days later, she brings the shoes back. And you know how shoes are. If you've worn it at the bottom on the sole, it will show. So it showed that, you know, this thing had gone through some wear and tear. And she calls out her sister in law who's insisting, No, I didn't wear it, I didn't wear it. And she said, You're going to pay. You're going to pay for these shoes because they're for sale, they're not for dash and the husband is like, How are you tripping over a pair of shoes? And she tells him, You didn't support me when I wanted to start this business. So you can't say, Why am I tripping? Anyway, for two weeks, she was doing bonku bonku, as Yoruba people say. She was sulking, um, keeping malice with her husband. So the husband just decided to pay her for the shoes. Now, hubby has paid for the shoes, but now hubby's not talking to her, sister in law's not talking to her, mother in law is upset with her. Is she right? for reacting the way that she did. If that was you, would you let the shoes go? After all, that's your husband's sister that took the shoes, or would you insist that they must pay? For these shoes, that there's business so and there's family. It's two different things. How would you guys react? Okay. Mm. They even tell me you wanted to take something. And besides, I just got this market. I just got this goods. Mm. You don't even know if I've seen it, and it's very expensive. Mm -hmm. at first, you say you didn't take it. -hmm. Secondly, you were still rocking it. You denied. You accepted that you took it. You don't want to pay my my business. My husband didn't. Your brother didn't even support me, man. I won't blame the lady for reacting because she's just being human. I won't blame the wife for reacting. She's just being human. Okay. She's just human. So now that the husband is not speak. Okay, my ladies are here. Dami's here. Banky's here. You've heard my story. Dami, you're going to have to repeat all of that again. What would you do? What would you say? all right um like i said um it's my business and family is different from business i need to be able to differentiate business from home affairs and um, the the sister-in-law actually displayed entitlement mentality which is very wrong on my own part is very wrong. Regardless of the relationship we have, you do not have the right to invade my privacy. For Christ's sake, this is my the goods I just collected. I'm just trying to check them out. I've not even approved any yet. And you went there, took uh, the one that that you prefer, and you took it out, rock it in a party. You denied at first, later you accepted. See, I won't blame the wife for reacting because she's just being human for crying out loud, your brother didn't even support me in doing this business. Mm. So I mm. suffered. Oh wait, whoa, whoa, yo. I got it. <laughs> and now you took it, you rocked it. And no, no, I won't blame her for reacting, although yeah. there are limitations. Okay. Yeah. So, Banky B, what yeah, you thinking? I, eh? I, will, I will say it's okay to react. We are just human beings, so there is no one you, that will step on your toes that you will not have something to say. So the the woman in question now reacting to what the sister-in-law did is a natural thing. Anybody could it could happen to anybody, and you it's it's normal to react. But I will come from an African woman perspective. Okay, we say you must respect your in-law, like no matter how. Okay, like I I would say I don't know how they went like they they went through uh, whatever it is that they they they've been to, but I would say uh, when it comes to your family, your husband family, you have to tame it a bit. Like the way you react to your own blood sister, you wouldn't react like that to your uh, your sister, sister your husband's sister. Because in court, they will there's there's this mentality that we have here that they will they will like ask you if it's your sister, would you do that to her? Hmm. Mm-hmm. So uh, I think uh, the way they, I don't know, I don't know. So I you let the, the shoes people. go and you forget yeah, the money. Yeah, that I will just let like it that. go. I will let it go. I will resolve it. Then I will just look away. Okay. But then I will pass the message across that what she did, I'm not happy I'm not with down it. with it. Okay. Yeah. So you've heard from Dami. She says that the lady is allowed to react that way because I mean that's a, a, serious, you know, sense of entitlement that that sister-in-law has. Banky B says African perspective that she would just you know overlook it because that's the in-law that mm-hmm. did that. I'm thinking a bit of both, right? I'm allowed mm -hmm. to mm-hmm. be upset that you know this yeah. sister-in-law just came and took my shoes. Right, right. Um, would I call her and tell her to return the shoes? Maybe not. I'll collect that money yeah, from my exactly. husband though, that's without yeah, making without way. making a fuss about yeah. it. I'll let him know that's okay. You already owe me 80k. Add it to the others that you owe. Right. That's what I'm That's wisdom. Right? <laughs> that's wisdom. Zero eight zero thirty two thirty two ten five nine zero eight zero double seven double seven ten fifty nine. 1059. Those are the numbers to dial. If you want to participate, we're live on Facebook as well. So you can drop your comments for us and tell us how you react, how you you know, handle the situation if you found yourself in the same situation that, you know, this lady has found herself in. Now, do you think that reaction is more because the husband did not support her, not so much because the sister in law was feeling entitled? What no, do you no, think? No, it's not really a bit of both. Uh, yeah, it's a bit mm. of both. But at the same time, I think the woman is just being herself. Okay. She's just trying to be real. If it were to be some other African woman in, mm. in that context, mm. they rather bottle it up. And that's yeah. not good. I think she's just trying to express herself, babe, babe, you did something Don't try this, that with me. No, no, no, it's not mm. right. Because if she didn't do that, the woman would do, the sister in law would do something else that we even ought ah, more okay. than that. Mm. Okay, mm. that's interesting. We are going to take a music break. When we come back, we'll open up the studio line so we can take our first call on the show. In the meantime, you can start to drop your comments on Facebook, www.facebook.com forward slash Fresh FM Ibadan. The next one coming up is another brand new jam. On this one, I've got three rap legends Kings, Am I a Bagger, and Fouls the Bad Guy, and it's called Who Be This Guy? Enjoy. when I step in out the place, they like, Who be this guy? Fresh guy, fly guy, bad guy. Rocky Nikes, na correct guy. Shacking them all, must be strong guy. Till like who be this guy. Fresh guy, fly guy, bad guy. Benzo, kaftan, beard gang. Cake na malo guy, They like who be this guy. God damn, one compare. Allow them, they want try me. bar man, well, the guy can never guy another guy, man. X on the chest, off white. Old block, like them light. This right here, can't get it so bright. Left to me, I'm doing alright. Huh? Eh. Hard guy, hard guy, shorty pass by, it's on shy guy. Now only one babe where this guy gets. If you chop can't matter, that you're misguided. I met you where I'm a phone guy. Mess with me, you mess with the wrong guy. I'm a short guy, king, I'm a ruler. It's why when I pull up, they like, who this guy? Me, fresh guy, eh, fly guy, hmm. bad guy. Rocky Nikes, yes, na correct guy. Uh, Shacking them all, must be strong guy. They like who be this guy? Na me, fresh guy, mm-hmm. fly guy, bad guy. <laughs> Benzo, yes, kaftan, beard gang. Great, na malo guy. They like who be this guy? doing guy guy, yeah. guy guy, Abba. guy guy, till I could be this guy, mm-hmm. doing guy guy, yeah. guy guy, Abba. guy guy, till I could be this guy, doing guy guy, yeah. guy guy, Abba. guy guy, till I could be this guy, doing guy guy, my guy, guy guy. Guy, guy, you don't see somebody where they this stubborn For where you go bet your money on top this bubble I beg, no go leave your baby with this kind bubble This fine bubble, billion dollars my bubble yeah. Sexy man where they want be friend. Where they, they check me out like I lodge with them. They no get this style plus the confidence. They no even fit try, they no competent. And anytime they body team on board, get riba. See drip, big drip with they feed Jerry can and still still. Guy guy know they see any man. If you get this kind of swag, if you rock this kind of box. Where your girl just come up from my house, now light up. Your man damn no if you look me for eye, I'm cyclops. Stop, you they choke me for neck, I'm tied up. Ah. Kings, what they saying I bet. They like who this guy, like me, fresh guy. Eh, eh fly guy, hmm, bad guy, rocking Nikes, yes, na correct guy, uh, shacking them all, must be strong guy, they like who be this guy, na me, fresh guy, mm-hmm, fly guy, bad guy, <laughs> Benzo, yes, kaftan, beard gang, hey, na malo guy, they like who be this guy, doing guy guy, guy guy, guy guy, they like who be this guy, doing guy guy. Guy guy, guy guy, della coupe di sky, doing guy guy, guy guy, guy guy, della coupe di sky, doing guy guy, guy guy. Guy, guy, they like who be this. I'm a bag of false kings, new release. Now she got get out all the matter, be like who be this. You know the flow and the metaphors are the stupidest. We shining bright, we always light up the night, we luminous. So kings, if I know that this jam, me never cook finish. So do me this favor, Brody. Cause when I rap, it be like 458 inside Oshodi. <laughs> Everywhere, boss, is like two minutes. <laughs> Legend in the game, but still no school. Pull up in the whip, something sick, be like skrr skrr. <laughs> Single and searching and still a virgin. Ah. Your girlfriend been watching me since I call her detergent. <laughs> Head to toe, I'm so legendary. I like leprosy, come out of seminary. <laughs> and if you trust your girl, just know it's temporary. Cause when she see me, she gon' be like, ooh, this guy. It's STG. Yes, guys, that was a brand new one there from MI Abaga alongside Fouls the Bad Guy and Kings, and it's called Who Be This Guy. Yeah, hanging with Rolake on Fresh 105.9 FM. I've got Banky B and I've got Damla Lamo in the building, and together we're discussing what we do on Tuesdays, matters arising. And today's story is about a married couple and sister in law and a pair of shoes. Those are all the components that make up the story. So I threw the question out there what would you do if you were the lady, you know, in the situation that we are discussing right now? How would you? you handle the situation? So while the music was playing, ladies and I were talking, and I was saying that when I think about it, so oh, there's a serious sense of entitlement that sister in law has to just come, open up my suitcase, open up my carton, whatever it is that my goods are in, and just take a pair of shoes and walk away. Mm -mm. That means if I had a boutique, she'd just be coming into my store anytime she wants to go out and get herself a new pair of outfit, a new pair of shoes, or a new outfit and if I had a canteen, she'll be bringing her friends to come and <laughs> eat my food for free. You know, there has to be boundaries, right? Yeah, of course. Even if the person loves you, even if you're like sisters, you will still expect that this is a business. It's mm -hmm. not just mm-hmm. yeah. baths I bought that in my wardrobe exactly. that I want to rock when I want to go out. Yeah. So we have a guy in the studio with us, my studio manager, and he said something, a very valid point. He said, I said, if that was me, I would find a way to get the money from my husband. He said, Is it the same husband that did not support my business mm -hmm. that is not going to pay me for the shoes his That's sister man, took? No. So, do you think entitlement is just something that runs in my husband and his sister's family? <laughs> <laughs> according to this yeah. according to the question, do you think entitlement <laughs> right. is something that runs in the guy's family? If he's feeling entitled, she's feeling entitled. how are we going to solve this problem? No, they just lack boundaries. They lack boundaries. Yeah. So, how do you create this kind down the boundaries, putting what Banky B said into perspective without you being accused of not being a, a proper woman. African woman. Yeah. Okay. To me, I would, well, let's take that such case is happening for the first time. Mm. So I would, uh, I would think, okay, she was caught by surprise, like, ah, ah, why would you take something like this? Probably the lady hasn't done stuff like that before. Okay. So, well, a reaction can be justified. Okay. But at the same time, I think that alone has already set the necessary boundaries for the husband and for the woman. Mm. So now she can tell that when next such happens, she can never try it again. She can never go there to pick any of her stuff. And even if they settle the, of course, they need to settle the fuse between them. <laughs> It's, it's not going to last long. So if they settle eventually and the relationship bounces back, so the next thing for her to do if she wants anything that belongs to the wife she should just go, Madam, ah, I like this thing and not, I like this stuff. I, ah, if she's willing to give it out, fine. Mm. I think she has already set boundaries by opening up, by expressing herself, by mm. actually telling them she doesn't like what happened. Although there should be limitations. That's her trying to set boundaries because I yeah, say I don't yeah. like it doesn't mean you're going to listen to me. Yeah. There are people that are just mm, you don't care. Own. Um, yeah, I would show her again. Ah. Yeah. What she gonna do is my brother's house. Hey. Eh. Yes, now what are you gonna do? So you're bringing fire, kind, B. If she has that kind of attitude, what would be your reaction? If I come back the next day, I say I'm coming to the shop self and I take bag, take chain. Okay, take so I'll, I'll be the sheep. Okay. There, there will always be a sheep and a goat. Fine. I'll be the sheep. <laughs> I'm the goat. <laughs> let go. let go. Like uh, okay, okay. Let me come in. Like <laughs> I, I really, I really like. I support what Dami is saying, but uh, you know, uh, there is a way we we do things. There is a way we put things across. So it depends on the way she passed the message across, the way she presents uh, her warning. Let me put it that way. The way she presents it to the lady yeah, I, I will put it that way. The way I will present it to the lady will be in a way that she will get what she will really get the point I'm trying to pass across. Okay. Yeah. Hmm. let's take our first call on the show 080 32 32 And don't forget, you can drop your comments on Facebook. Let's hear how you'd handle the situation. Want to hear from guys as well. As a man, you're the only man in this situation. Now you're between your wife and your sister. Was your sister wrong? How would you handle the situation? Or was your wife wrong for calling your sister out and insisting she must pay for the pair of shoes? Hello, good evening. Hello, good evening. Hi, what's your name, please, and where are you calling from today? I'm Mike. I'm calling from Lagos. Nice to have you on the show. Michael, you have to speak up for me, please, so I can hear you loud and clear. Thank you. I'm, I'm calling from Lagos. Oh, hi. Welcome. Let's have your contribution. Yeah. That, that topic is a very, very sensitive uh, topic. Okay. Yeah. Already I said that uh, Africa sentiment. This is business difference between business and family. As only she has like 50 of that shoe in her store. Hmm. Yeah. You, will not know maybe what is missing. Take that shoe. Hmm. Now, he just come to the store and take the shoe. It's not the one I'm using at home. This is business. Hmm. That's out of spirit. Act that way. Many times will come and pick on that one. it's very, very right. So, so mm. if you were the husband, how would you handle it? Your wife calls you and says, "Ah, darling, I'm not happy. Oh, your sister just came and took this shoe from my goods." How would you handle it? Since I'm not contributing to her business, mm. she does not have right to go to my wife's store and take her shoe without her permission or my permission as Abdullah. Hmm. Okay. Yeah. Thank you very much. Thank not, you. I will not pay that for her. Okay. Thank you so much, Mr. Michael. Yeah. I appreciate you and your contribution. Mr. Michael says that the sister doesn't have any right to go to the wife's store and take anything. But remember, that the family might not know that the husband did not contribute towards exactly, that business. Exactly. The sister might be thinking that it's my brother's money now. Even yeah. at that, even at that, even uh -uh. at that, uh-uh. even at that, really, why will you yeah. come and pick really, it? It's not I'm uh supporting what the lady did fine. What the lady did is totally wrong. Mm. But it's the way you guys sort it out. You should sort it out amicably because it's a family thing. Okay. Yeah. No, you know, you know, it's not film. Like it's not scripted. It's not film. At I first, know, immediately, wait, wait. Immediately you oh, see. Oh, I love yeah, this. of course, it's fine to be angry. Ah, immediately just go there. It's fine to be eh, angry, eh, but you, that is, the way even Banky, the way Banky B talks, you see, she's like, oh, those alone kele kele. You can tell that she doesn't get angry. this was just saying, eh, hey, what come back? Yeah, come back. Oh, <laughs> that's where she will handle it <laughs> that, that, that's why she cannot understand why we were vibrating. but it still it's still uh, sharing love. yeah right yeah, yeah right mm, well to an extent. Yeah. Hello good evening. Call me back please 80 1059 I cite everybody on Facebook. We appreciate you for all your comments. Thank you so much for being part of the show. Okay, somebody here says, I need the lady on glasses. She's not on glasses, she's not standing on it, she's wearing them <laughs> and she's taking. So you cannot have the lady wearing glasses. Hello, good evening. Hello, good evening, sister. This Hi. Mr. John calling. Thank you, man. This is Mr. John calling from Morita Challenge. Nice to have you on the show, Mr. John from Morita Challenge. Well, Welcome. <laughs> Right, right, yes, let's have your contribution, yes, Mr. John. You know, this, this matter is we are Nigerians and we are in Yoruba land. Mm do understand? And uh, the way I look at this, you know, as, an, as a man as I am now, mm. my wife doesn't have any right. As feel, assuming she has asked my sister that, you know, I collected my shoe mm. in my bag and said yes? Next thing is just to abandon her. And she will tell me, okay, my, my sister has adopted my shoe mm. in my bag. So if I can't pay her, even if I, I will pay her, so that society, so that the family though, should be amicable and the family should be set, should be settled. Now, why she called my sister and continue calling my sister? You know, everybody in the family will be, will be, will be taking her, will be taking her as another thing. Mm. My mom will be there, my will, the mother will be there, my, my mother-in-law will be there, all the junior sister, all my junior sister will be there, including the one that took the shoe. All those both of them took her as their enemies. And my, and my, and you know, as a woman, my, his mother-in-law now, You know, even tackling him, tackling her in any way, in everywhere, in nothing. So even if as it, as it is, doesn't have anything right to tackle the girl. As you, as me, he has told me that he's it's me, me that is your husband. Then I will know what to do. If I pay her finish, after paying the, the thing, I will now go to our house to my mom and my junior sister and senior one. Nobody should go to my wife's home and take another thing. Even if I'm the one that gave her the money for the shop, I not give beyond to her part of the reason. At the end of the year, the time is okay, my husband happy. This is what I get for you. This is what I get my children. He doesn't have anything to go there and people you. But for her to be, now continue calling her that she returned the shoe. It doesn't have anything to have to return the shoe. As many as times she has paid me with that, Hey, your husband to pay for the shoe. And in the husband will pay for him to avoid uh, any problem in the family. Thank you, Sister Rami. Thank you very much. Thank you so much. I appreciate you and your contribution. I mean, he's tried to handle it in a very diplomatic way, but yeah. I felt like you really condoned a lot of misbehavior from your mm. family, mm -hmm. you mm-hmm. know, whereas, you know, but yeah, we can't fight everybody, right? We have to find an amicable way to sort yeah. problems out most of the time. Okay, I think I have a call from, hmm, somebody. Hello, good evening. Hello, good evening. Hello, good evening. Good evening. Yeah, yeah, yeah. <laughs> okay, that was Auntie Emmy Taiwo. If you can call us back, please call us back. Hello, good evening. Hello. Hello, good evening. Please turn down the volume of your radio. Turn it down, please. Okay. Yes, I've done that. Thank you. Your name, please, and where are you calling from? My name is Demola. I'm coming from Akpata. Hi, Hi, Demola from Akpata. Welcome on the show. Let's have your contribution, sir. Yeah, uh, if I'm happened to be in that shoe, mm. I would I would prefer my wife call me first, even though she's angry with what my sister did. Mm. I will expect her to call me first. Then I want to do it. Okay. She, uh, either I get the money, I pay her the money, okay. and get the shoe back from my sister, mm. or I want I went there to warn my sister and collect the shoe back. Okay. Or I give her the money. Hmm. But she should have called me first for me to handle because it's my family. Yes. I will know how to handle it perfectly than her. In fact, That's you deserve my agogo, but I don't know where my agogo is right now. You deserve yeah. my agogo. Thank you very much, sir. We appreciate you and your contribution. Like if every husband was proactive like this, yeah. then I guess uh, perhaps no things problem. will not degenerate. Yeah, no. You know, but some people you call them and they'll be like, remember we discussed this on the show one day that there are two types of men. The oh let me sort it out and eh is that mm -hmm. what's mm-hmm. going on kind of guy. This is a let me sort it out kind, of, man. Awesome. Let's take another call. Yes. Hello. Good evening. Yes, so good evening. Yes, at Alabi, you're live on air, ma'am. Okay, so on this issue, good afternoon, everyone in the house. Good afternoon, mom. Um, good afternoon. See, um, if we, we, we, if because it is an in-law, mm. that is why we are taking it, you know, and that's why, you know, the, the, the men are tilting. Mm-hmm. And you can see that a lot of men would rather protect their sisters and their moms than their spouses, than mm. their wives you, I mean, if you take a, a poll of all the men who are called on this show today, they would rather make peace with their um, sibling than with their, wow. mm. wife. It wouldn't even matter if he was the one that provided the fund for starting that business. Hmm. That's not the issue. Mm-hmm. The issue is you took something without permission mm-hmm. and then you want it and then you want to return it. Who does that? And it wouldn't matter if it were to be a friend or even a child. Mm-hmm. Sometimes our children do such things. Mm-hmm. We must not condone it from anybody because mm. you see that thing that you permit is going to grow. Mm. Exactly. They'll yeah. keep doing it until they push you to the wall. Exactly. And then you will now pause and everybody uh-huh. say, you know, I you know, So please, anybody who gets into this, please stop it as soon as you can. Don't, no, no sentiment. Okay. If the man wants to pay for it, no problem but I'm going to ask the person who took it. Yeah. That's my opinion. Thank you very much, madam mm -hmm. Very nicely said. I yeah. appreciate you and your contribution as always. Yeah, so you have to nip some things in the bud because some people don't understand. At there all. are people that are just, it doesn't matter how many signs, how many eyes, how many mm -hmm. words you give them, mm -hmm. they're just going to always yeah. take the piss. Yeah. I don't know why they are wired that way, but there are people like that. Hello, good evening. Hello, good evening. Please turn down the volume of your radio. That's the number one yeah, rule. Brother. Your name, please, and your location, sir. Yeah, my name is Abiodun from Akala Express. Welcome on the show, Abiodun from Akala Express. Let's have your contribution. I want to relate this um, matter that we are discussing this evening with one of your one of the issues you raised last week in one of your programs. Okay. About uh, Eh, a traditional African man and a lady. <laughs> okay. okay. but <laughs> if, if the lady, if the man in question is an, uh, a typical traditional African man, mm. then the, the lady tend to have an issue. You get okay. Mm -hmm. but, but, if it's a Western Western guy, let me put it that way. Mm. There's an there's not an issue because in the first place, you, you, you remember what our parents told us. Mm. You don't take what you are not given. Yes. The moment you do that, you have, you have, stole, you have stolen. When the first place, the sister in law stole that store, as far as I'm concerned. She stole it because she didn't get permission. She, You're right. Exactly. Mm. And then again, it is the business. Your brother didn't support me when I was trying to make things work out for this business. And you just came in because of uh, familiarity, or how would I call it? you took my things and you what if there is juju or there is scam or something on it and you put on your leg and your leg start swelling that's how you now say your your, wow, hus- your husband's wife. people, your wife's, <laughs> the village people. Honestly, village people. <laughs> Thank you so much, sir. Very nicely said. We appreciate you. Yes, and it's true. In Yoruba, we need to not just Yoruba culture, like Nigeria in general. Sometimes we like to sugarcoat people's bad behavior. So a child no. steals, they uh-uh. say, "Oh, farewell." He stole, he stole. You don't have money. I hope follow me. You ain't got. You ain't got. <laughs> if you have, if it's plenty with you, why can't you give me some? Do you get? But, but I understand, like speaking, you know, positive things into yeah. into your life. So that's probably the idea of oh, yeah. oh, follow me instead of saying ain't got none. Yeah. But mm, uh, the woman stole it and it's not acceptable. But we don't have to fight and scatter the family because of a yes, pair of shoes. Yes, so yes, I agree with Banky. It's um, about moderation. Yeah. Yes. Hello, good evening. Hello, good evening. Hi, what's your uh, name and where are you calling from? My name is Paul. I'm calling from Adesbury. Hi, Paul. Welcome. Let's have your contribution. Yeah, I, um, the major, they said it all honestly, but uh, this thing is not really about daughter or the wife. If you take something without permission, that is pure stealing. Even in the Western world, anywhere in the world, whatever you take without permission is stealing. What the sister in law done is very, very wrong. Hmm. But uh, just to save your home, are you with me? There are some things you don't think, you don't do, you don't take rash decision. Since the person who stole it is someone who is closer to you Oni ni omo odo naa se ki ṣe you can call your husband ah your sister did this o oh. i would have taken this decision but i respected you do you understand yeah. if the husband is a responsible man do you understand mm. then he would know what to do next then if it repeats itself then uh, it's just like uh, maybe. Uh, someone there is a robbery going on uh, in the community and you come out say you want to face the robbery mm. no it is not you call the police do you understand mm. that's the work of the husband there now some things you don't just face yourself you have to look for someone to help you just like a student maybe the teacher does something that is wrong he might not be bold enough to to challenge the teacher the, the, the student will tell his parents then the parents will come to table what his children, his child has said. said. Okay. so I would not I w- I wouldn't I wouldn't take the fact that I, ah, I should just be challenge the sister. No, since it's someone that is being traceable. Hmm. Call your husband if your husband is uh, even this okay. is something that even go to the police station ah, to report. Okay, my caller, I have to say thank you. We're out of time. Thank you <laughs> so much. Yes, I, I appreciate you and. Well, I like that you were listening last week as well and you followed us through this week with the show. Thank you so much. You're appreciated. On Facebook, Olusegun Fawale says, The man might seem to be taking the side of his siblings, but I am telling you, that he's actually and indirectly protecting the wife. I'm speaking from experience. Mm. Banjo, Olajire, Tawakalitu, Lubukola says, in my own opinion, the sister-in-law was wrong, but the so-called husband will side their family then their wife, which is wrong. Husband has forgotten that his wife is the new family he has now, and she's part of the family too. Thank you so much. I appreciate all your comments. Ladies, wave at the people on Facebook. Wave to the people. Hello. We're out of Thank time. You. Thank, Thank, you, you so much for tuning in. We'll be back next week, Tuesday. This is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra Plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone oh. network. power for your side it can knock you down I'm I'm a a amatem salt gel like i tell you no say malaria medicine when no get bad taste no bitter taste for mouth and e easy to swallow Try. ah I'm I'm a them, soft gel. On your mind, get set, go. them, don't start to come out. Malaria for your body, try. Sharply, sharply, need that. Use them, soft gel. Bounce back easily. Make you day in charge of your game with Amatem. Amatem, Amatem soft gel. Amatem soft gel. Now to treat malaria. If body not well after three days, see a doctor. gbogbo ènìyàn ẹ kí kábíyèsí tó wọlé dé. kábíyèsí o. ó dé ó ta gbogbo wọn yọ ó rọ wọn tòkè tilẹ̀ ó balẹ̀ bí ọ̀wàrà òjò àǹbà ohun mímu afúnilágbára tí ń jẹ́ kára ẹni ó jí pépé tó bá dàbí ẹni pàgbára ń lọlẹ̀ tí ò fẹ́ ságbára mọ́ gbàgòlò àǹbà kan kó o gbẹlura àǹbà energy drink la fi èso guarana pèlò ó sì kún fún oríṣiríṣi èròjà aṣaralóore àti fítámì tọkùnrin tóbìnrin ló lè mú bẹ́ẹ̀ ni kò lọ́tí nínú rárá ó wà káàkiri ilé ìtajà tó súnmọ́ béèrè fún kan tiẹ̀ lónìí kó o jẹ tó ṣàrà ọ̀tọ̀ amber drink limited tó wà ní ọgbà coco industries one coco road off akilo road ọgbà ìkẹjà lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń tà ìwọ náà lè bá wọn dòwò pọ̀ lónìí láti jẹ alágbàtà tàbí aláràtúntà nọ́mbà yìí ni kó pè sí zero seven zero two six zero six four four five eight amber energy drinks ṣàfikún agbára inú rẹ. ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere a máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí smooth chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ smooth chapman aṣaralóore gbèrò nípa chapman mo smooth. catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, I feel so much excited to have you back um, uh, for the second edition of Fresh Pulse um, for this wonderful day. Ladies and gentlemen, I bring you greetings from the studios um, of Fresh FM 105.9 situated right here in the ancient city of Ibadan, Oyo State. The Chelsea Football Club of all radio stations in Nigeria. And just like you know, my business every time like this is to celebrate the latest and the biggest news in the world of sports. My name is Bola Hall. Olalere, your radio G, reporting for duty once again to preach the gospel according to the word of sport. I'm talking about uh, preaching the gospel this evening. We continue to take a look at the activities in the ongoing Wimbledon right now. The boys have been separated from the men. Well, of course, the girls have also been detached from the women. We shall be bringing to your ears the results of some games that went down in the quarterfinals of the women's singles category. We celebrate the Euro 2020 semi-final game between Italy and Spain. One of the two finalists will be decided tonight at the Wembley Stadium. From the world of transfers, Barcelona fullback that's talking about Junior Firpo has joined uh, Leeds United uh, on a four-year deal. Uh, so no time again to waste time. Let's go straight uh, to the few details of the program. Uh, starting from the Tokyo Olympics game uh, set to go down in July. All right, the 2020 Summer Olympics also known as Tokyo 2020, is an international multi-sport event scheduled to be held from July 23rd to 8th of August 2021 in Tokyo, Japan. According to the latest information coming from the organizers, funds are likely to be banned from the Tokyo 2020 opening ceremony due to the fears of COVID 19. But the organizers of the event have also confirmed that a reduced number of VIPs and Olympic officials will be able to attend the ceremony. As part of those that will be allowed to attend the opening ceremony includes the International Olympic Committee representatives, uh, foreign dignitaries, uh, sponsors, and other personalities connected to the games will be allowed into the national stadium to watch the ceremony right there in July. According to reports coming from the camp of the sport ministry here in Nigeria, the first batch contingent of Team Nigeria has left the country for the Tokyo 2020 Olympics destination is Kisarazu, a city located in Japan. Kizarazu is Nigerian's game village for the Tokyo Olympics. The team member departed through the Inamdi Azikiwe International Airport. The departing member includes Keno Intin, that's talking about Ayomide Bello and our coach Ebenezer Ukwana, Esther Toko and our coach Regina Inofe of Royal Event alongside Secretary General Olubumi Olu also in the team is the special advisor on sport to the minister, just talking about Mary Onyali, the medical crew, Con Joseph. Abdulsalam Shuaibu, not forgetting Ekundayo Ogunkunle. The second batch will depart the country on the 13th of July. Don't forget, Nigeria contingent is scheduled to move to Tokyo in four batches. The first batch left today. The second batch would leave on the 13th of July. The third batch will also be leaving on the 17th of July. Well, of course, the last and the fourth batch will leave the country on the 19th of July. Uh, Two two members of Team Nigeria, who happens to be Nigeria's top table tennis player. That's talking about Aruna Kodri and Funke Oshonaike, have been adopted today in Lagos by Cypher's Group. Uh, they were adopted under the Adopt an Athlete initiative of the Sport Ministry by Cypher's Group. The major reason behind their adoption is to support their preparation towards the 2020 Olympics game. A quick one let me confirm to you, Naomi Osaka has confirmed she wants to be on top form at the Olympics and will also take part in the press conference. Don't forget, Naomi Osaka pulled out of the French Open and also failed to speak to the media due to depression and anxiety. And following her withdrawal from the Wimbledon, Naomi Osaka will hold a press conference at the upcoming Tokyo Olympics game. still celebrating news coming from Nigeria the African Mini Football Cup is around the corner. The competition is set to begin on Thursday, 8th of July, 2021. Nigeria is in the Group A alongside Morocco, Djibouti, not forgetting Senegal. Nigeria, being the host nation, will kick off the tournament on the 8th of July against Djibouti at the Ilaji International Mini Football Stadium here in Ibadan. I can confirm to you that the 2018 host, just talking about uh, Libya, are the first country to arrive Nigeria uh, for the second edition of the African Mini Football Cup. The team started their training today. As many countries uh, are expected to touch down Nigeria today. According to reports, Tunisia has withdrawn uh, from the 2021 Mini African Cup of Nations uh, set to begin on Thursday, 8th of July 2021 at the Ilaji International Mini Football Stadium here in Ibadan, your state. Ladies and gentlemen, still celebrating football news in Nigeria this time around. Let's talk about the women. The big news concerning women football in Nigeria is the fact that the draw for the WAFUB qualifiers meant for the maiden edition of the CAF Women's Champions League is out. Nigeria's representative that's talking about Rivers Angels have been drawn in the Group B alongside Asaka's Ladies Football Club from Ghana, Police Sports Association from the Nigeria Republic, while of course the first zonal qualifier comes up from July 17th to July 30th in Abidjan, Cote d'Ivoire. The teams in the Group A includes 11 Sixers of Gagnoa from Ivory Coast, Union Sporties, the Force Hammies from Burkina Faso, not forgetting uh, Friends of the World of Football Club from Togo with the six participating teams uh, split into groups of three. The two top sides of each group will progress to the semi-final of the competition. The winner of the semi-final matches will slug it out in the final for the title. The two finalists will automatically qualify as representatives of the zone in the inaugural CAF Women's Champions League uh, set to go down later this year in Egypt. Ladies and gentlemen, let's listen to the voice of David O'Connor, the coach of Rivers Angels. Okay, Edwin O'Connor actually speak, uh, says something concerning. Uh, the opponent in the group. Talking about Group B. Edwin O'Connell is the coach of Rivers Angels. According to what he said, he said they are ready to take on their opponent in the Group B. Well, of course, he knows everything at stake to qualify, uh, to take a ticket uh, to qualify for the Women's CAF Champions League. Ladies and gentlemen, still celebrating football news in Africa. According to reports coming from CAF headquarters in Cairo, the discussion about the inaugural edition of African Super League is set to continue this month. Uh, don't forget, Patrice Motsepe, CAF president, conceived the idea a few months back, but according to Patrick Musipi, CAF president, 20 African clubs will be selected uh, from 13 countries to take part in the inaugural edition of the African Super League. Uh, ladies and gentlemen, uh, let's take a break from football and go straight to the oldest Grand Slam that's talking about Wimbledon quarterfinal games involving the women. Pliskova Carolina is through to the semi final of the Wimbledon after defeating Victoria Golubic in a straight set. Pliskova ruthlessly clinched a 6 2 6 2 victory over the Swiss in 81 minutes. Pliskova will face Arina Sabalenka in the semi final of the Wimbledon 2021. For the sake of record, Pliskova has never won a Grand Slam. Arena Sabalenka this afternoon defeated Ons Jabal 4 6, 6 3. Angelique Keba is also through to the semi final of the Wimbledon after defeating Mochova Carolina 2 6 6 3. Angelique Kerber will face the winner between Ashley Betty and Angela Tumjanovic. The game between Ashley Betty and Tumjanovic is currently ongoing. Ladies and gentlemen, before we celebrate European Championship, let's pay some bills. When we come back, we celebrate the game between Italy and Spain in the European Championship. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah, on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. hey <sighs> mama junior shey you sleep well. star five five five star pin hash. airtel the smartphone network person wey no dey shame wey no dey fear to show e sabi news level na better things dey follow Instead, dem make dem talk say cockroach na brown dem go talk say oh it's oxblood for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa come add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better things dey follow person wey no condition fit end the flenjor um. because to flenjor na the koko and e fit happen anywhere better things dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no coffee kill itself. Now it makes Smooth Chapman is summer your life with correct flavor, eh? It go make your life poof. So if you think Chapman, may you drink smooth. Oh, oh, this is not a hotspot. It's not a thoughtless, trash talking, savage street. No, this is a zone for those with a true Niger spirit, Could define how they want to be defined. A hub for those who stand behind what they believe in, who make the most of the present to create the future they desire. This is Tribe Niger, for those who see it different and want to do it different. To join the conversation, download the Tribe Niger app today. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Welcome back. The Azuris of Italy will take on um, La Regia for Spain. Um, they will go head to head tonight um, in the European Championship knockout game um, for the fourth time in the tournament. Uh, ladies and gentlemen, uh, for the sake of record, uh, the two countries have met seven times in the Euros. Spain are looking for a third European title. Well, of course, Italy have won the European title just once. The game is going down 8 p.m. at the Wembley Stadium. Spinazzola is out for Italy. Well, of course, Pablo Sarabia is also a major doubt. A team that knows how to defend versus a team that can score goals. Don't forget, Italy to remain unbeaten in 32 games. In the Copa America, Argentina will take on Colombia at exactly 2 a.m. Don't forget Brazil is through to the final, waiting to take on either Argentina and Colombia. In the transfer world, Manchester United have registered their interest in Edward Camavinga of Stade Rennes. Olympic Marseille have confirmed the signing of Matteo Guendouzi from Arsenal on a one-year deal with an option to buy. Uh, talks are ongoing between Arsenal and Brighton over the signing of Ben White from the Formula One. Australian Grand Prix has been cancelled for the second year in a row due to COVID-19. UEFA has invited Christian Eriksen and the paramedics who helped save his life to the Euro 2020 final are set to go down on the 11th of July. Ladies and gentlemen, this is the best I can take on Fresh this evening. Kenny Ogumi Loro will be here tomorrow morning uh, for the fresh edition of Fresh on this wonderful radio station. Until then, enjoy the rest of your day. Stay out of trouble. My name is Gola Hong Olalere. Thank you once again. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ wọn ló oh fọ́tún láyé ẹ̀fẹ̀ àwọn kọ́ mo lọ́ta sọ́sẹ̀ máa yí kúrò àwọn kọ́ mo ròyìn àsìkò lóríṣiríṣi. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Fresh FM ló ní kíyìn o kí ẹ tẹ́tì ẹ̀yin sànmọ́rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ fresh fm ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ fresh fm ẹ máa gbọ́ fresh fm one oh five point nine nílé orí challenge la wà ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ fresh fm ẹ má gbọ́ bẹ́jẹ̀ bẹ́ẹ̀ one oh five point nine délé orí challenge la Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀. ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùnmáre kó má ṣe dáwà dá bùkátà wa o. má fìyà jẹ mí o má fòṣìṣà mí o má bá mi ṣe ọba rere kó dùn tẹ́lẹ̀ gan dá mi lóhùn bọ́tà máa yà mí. ìwà rere lójú tẹ́lẹ̀ lọ dá mi lóhùn ọ̀tọ̀kọ̀yọ̀ mi. owó ló ṣeé ṣe furu jẹ́nu màrè má fowó pẹ́yìn lọ́rọ̀ mi ò wọ́n bá. má fi àjẹ mi o má má fojú ta mi má má fi ìjọba rere lójú tẹ́lẹ̀ lọ dá mi lóhùn ọ̀tọ̀kọ̀yọ̀ mi. mi tó mọ òye má ṣe jẹ́ ó tún Elédùmarè ọba rẹ̀. ìyá jẹ mí o wọn kò sí ta mi wọn á bá mi ṣọba rẹ̀ ojú tẹ̀lé kan dá mi lóhùn tọ́ta má yọ mí. kakọ́lé mọ́lé kàtúnra mọ́tò bọ̀lọ̀kù ara àṣírí Elédùmarè ọba ni. ìyá jẹ mí o máa kò sí ta mi o wọn á bá mi ṣọba rẹ̀ ojú tẹ̀lé kan dá mi lóhùn èmi lẹ́nu ayérò pé mo lè pàgọ́ bá ń kó ní alára bàrà ọba rẹ̀ mama kò sí sami wọ́n bá mi ṣe ọba rere kójú tẹ̀lé kan dá mi lọ́wọ́ bàtà máa yọ mí. mí lórí àpèsè ọba tó dá mi máa má òtútà mi wọn á bá mi sọba rere kojú tẹlẹ kan dá mi lórúkọ títà máa yọ mí. ọ̀rọ̀ ẹ tó wúwo tó lé nìkan dá sán. má bẹ̀rù wí fún Elédùmarè. ó máa lọ. tó mọ́kàn ìdàrú lójoojúmọ́. ń gbọ́ná má bẹ̀rù fún Elédùmarè ọ̀pá gbọ́. máa fìyà jẹ mí máa fòṣì ta mí. lọ́rùn máa fìyà jẹ mí máa fòṣì ta mí. jàre dákúndàbọ̀ màmá jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́. ẹni tó fẹ́ràn sáà ló pe èèyàn tó ń pé ṣòun lòyàn ló ṣe lógo. ṣèkèrè ló pè mí ọlọ́run èmi náà rè èmi táyé rò tẹ́lẹ̀ pé mo lè jẹ́ nǹkan kan ra. gbogbo afọ́tà ṣẹlẹ̀ ya òfin mi hàn wọ́n. mo gòkè mo wá tọ́ta mi mọ́lẹ̀ ojú tiwọn. gègéde ẹkún mi ti da ọmọ ọdún fẹ́ bàbá òṣèlú. mo ṣe bẹ́ẹ̀ àríkí ṣẹ́gi bá ti ṣẹ́gi sílẹ̀ ní gbogbo mo ṣe bóun fúnra rẹ̀ àforí ẹ̀rù èrò mi tán rò tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀wọ́ ń ta ọ̀tẹ́ mi tán ti tẹ̀lẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní tẹ̀wọ́ àwọn ṣe bàbá mi tó sọ bànújẹ́ lórí fún mi. ta ló lórin ta ló ń máìmú ẹ. mo gbọ́ létí mi látọ̀dọ̀ ọlọ́run mo gbọ́ létí mi ọlọ́run wa. káyọ̀lẹ́ aláyéwọlá àdìsá. pé má bẹ̀rù ọmọ ẹni. ó gbó ara kìkì èdè ó gbó ara kìkì orin. má bẹ̀rù ọmọ ènìyàn. ọkùnrin pẹ́lẹ́ńgẹ́ bíi fúlàní àkọ́kọ́. àbọ̀dá ah, mo gbádùn ẹ jọ. èyí gbọ́ gbọ́. èèyàn tó gbẹ̀kẹ̀lé. ń gbẹ̀gàn sílẹ̀. ọmọ ọmọ màtàn máa kìtì ẹni mò ń bọ̀ ó torí ó borí ń jẹ́. ọ̀fẹ́ ru ayé o. ìlẹ̀yìn lè dá ṣe àfikún wọn ṣe bàjẹ́ èmi lọ́mọ ló tún ṣe àfikún àgbà mi kọ́ owó mi o. sọ wà ókè má bàa rẹ́kọ̀dù jẹ́ mọ́ mi lọ́wọ́. èmi ṣáà ní. àbánu mi ga. ọláyíwọlá àdìsá ló lórin o. gbàsíkẹ́lẹ́. agbanilágbàtà jí yorùbá ló sọ fún mi wípé ah bọ̀dá ǹjẹ́ mi ò ti ah mo ti gbàgbé bọ̀dá ẹ má ẹ má ẹ tí n bá ṣe tán nísìnyí á sọ̀rọ̀. èmi máa gbẹ́kẹ̀lé ọ. Ah, ah, mo ti pa máa kẹ gbogbo ẹ gbogbo inú tó ń bí ẹ gbogbo inú tó ń bí ọkàn ń bí sẹ́yìn microphone ni kò wọ́n gbọ́ nílé. má wọrí ó da program sí ìbá ọ̀tán máìkì bí kò ní ìdí ní kíni. Ah. <laughs> ẹ máa sọ̀rọ̀ lọ́jà ń pa ńgbà náà. pa kí n pa. pa máìkì. kí n pa. bẹ́ẹ̀rù ayé. àfi kí wọ́n ṣe bàjẹ́ o. ìwọ náà ló tún ṣe. ǹdẹ̀ ní iṣẹ́ gbọ́ngbọ́n o. èmi wọ́n ò bẹ̀rù ayé. ìwọ ìwọ ṣáà ní ìyàbá àná mi ga. eléyìí náà tẹ ká máa ba lọ báyìí àbí àrí ètò náà ni. àwọn tí hmm, àwọn tí wọ́n mú gbogbo èèyàn ní. o ti lọ síbi tó mú dúdú dúdú dúdú. ọ̀sẹ̀ mi lọ́la àdúrà láti sá o. ọ̀sẹ̀ mi lọ́la àdúrà láti sá o. bàbá àdúrà hmm. àdúrà alákìsà. kábíyèsí o ọlọ́run sàǹtẹ̀ ọ̀yà kí máa parí tóun sórí minor inú máa ń pa mí. ṣọ wà ọ̀rẹ́ mo ní kó má fọwọ́ kan dà. èwo lọ ń gbọ̀n bíbélì tí ẹ lọ ah. sí báyìí. ẹ kọ́ lẹ jàre gbogbo ilé. ẹ kú bó ṣe ń lọ jàre. sálàfi àlàbà slow down the beat. àwa ni ẹ jàre. <laughs> ìṣèyàn jẹ́ rọ́kú. <laughs> ẹ pé àwọn onílé kejì pàpọ̀ àti ó tún bàjẹ́. baba baba ẹyin náà ẹ mú máìkì kan accountant. ẹ máa lọ sàlẹ̀ kẹ́ ẹ lọ jẹun. ẹ máa jẹun jẹun baba iṣẹ́ ni ká ẹ bá mú máìkì kẹ́ ẹ tiẹ̀ wò bí ṣe máa rí lára. tán èsì kejì. baba accountant. tán gbogbo ẹ̀ ẹyin náà ẹ mú máìkì kan ká tiẹ̀ wọ́n ṣe ẹ wá pa wá lẹ́rìn. kílẹ̀ fẹ́ rí wọn. sáwa àbí yínká. irọ́ ẹ tiẹ̀ pa wá lẹ́rìn. no no no no ṣe láyínká lẹ fẹ́ rí àbí mi àbáwá méjèèjì kílẹ̀ fẹ́ rí wa fún kílẹ̀ rẹ̀ kí n rí pọ̀ kílẹ̀ fẹ́ rí wa <laughs> torí ẹ torí ẹ tó bá bọ́ sáré ẹ̀yìn méjèèjì ẹ eh. bá mọ̀ bí jẹ́ kó bọ́ sí. Eh, kílẹ̀ fẹ́ kò ní yín pa a bu akim karim lọ ṣẹ wa alakim karim ní sè eh. karim lọ ṣẹ wa kan karim ní sè àmọ́ tá a sọ. ẹ sí náà èyàn sì gbọ́dọ̀ bẹ̀rù yín. Ah, irọ́ o irọ́ o <laughs> irọ́ o irọ́ yìí rèé. ọ̀rọ̀ yìí dàbí ìgbà tẹ́yìn bá wà níwájú ẹ̀dá kó ṣùṣù láàrin òun àti Messi èwo ló fẹ́ ṣù sí bẹ́ẹ̀ anywhere tẹ́ ẹ bá bọ́ sí ojú penalty báyìí àfi kí kípa káwọn lórí. ẹ máa fi dá mi lọ́rùn ikùn yín tí máa jókòó lórí bẹ́líìtì. ṣé ẹ ní ìpè tí mo sọ báyìí mo ti lọ mo ní ẹ lè lọ. bàbá ìgbà tọ́lọ́run ó da yín ìgbà táwọn sọ plus ni. ṣé bàbá rè di lójú ẹ rí. bàbá ti ń lọ lọ́lọ́run làwọn màláka <laughs> fùfú mẹ́rìnlá gbọ́ so mọ̀ pé orin sop. ìwé orin sop lẹ́yìnká wáyé tó fi máa ń sọ fún mi pé ò ní ìdí ọmọ ò lè ẹ lè gbọ́ wa ẹ máa lọ wáyé tó fi máa ń sọ pé ò ní ìdí ọmọ ọ̀dọ́. ṣé mi ẹ tó ní òní ìdí ọmọ ọ̀dọ́ nulẹ. ìyìn nídìí ah, ẹ o. aláìka ah, bọ̀ ọdún pa. ṣé wọ. <laughs> ìyàwó mi ló tì mí sí. àwọn nídìí ẹ. ìyàwó mi ló tì mí sí ló bá ní ká gbọmọ ọdọ èyí tá a kọ́kọ́ gbà mo ti mọ̀ ká ti gbá yìí mọ ẹni tó mọ wá ni ó ti gbọ́ english jù pé <laughs> pé káwọn. yóò mọ bá yín káwọn ọmọ. pé àwọn ọmọ pé kí n mọ sọ́ra fáwọn ọmọ lọ́dọ̀ rẹ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé english yẹ ó tóbi ìyàwó mi bá lè tọ́ dànù. <laughs> yóò lè máa ran àwọn ọmọ lọ́wọ́. pé tó bá jẹ́ grammarian pé yóò lè mọ̀ sọ grammar so nígbà tó kọ́kọ́ <laughs> ìjọba kọ́kọ́ tó ní welcome daddies ó pura ó pura láì ó fi respect kọ́ ọmọ sí ọ lẹ́nìkan. welcome daddies. mo wá wẹ̀yìn mo ní. <laughs> àwọn mélòó là wọlé. <laughs> àwọn mẹ́ni daddies. it's you now. Uh, it's you. when you are waiting you didn't tell me. <laughs> ìgbà tí mo. ṣe pé o ti past party party people past past past past. past party people party people kọ́ ni iye o ó nígbà tí mo ní when i was. ẹ tàn wé sí iye ṣáájú. ó ní when you are wenting. again. ẹ pé mi pòun ò mọ̀ pé ìgbà wo mo came back <laughs> mo mo á pè àwọn mo ní kó jẹ́ ká ká ní kọ́ mọ̀ bá tiẹ̀ lọ ìmí ìtàn tó wà wàhálà tún ni. kí ló dé. <laughs> so ti níbi tí ọmọ ọ̀dọ̀ ti ń ṣiṣẹ́ látago mẹ́ta òru rí. <laughs> Ah, ẹ ẹ dáadẹ. o ṣe báwọn dádì lóde o ṣe báwọn ọkú lóde ni. iṣẹ́ wo ni ń jí ṣe. yọmọ fọ abọ́ ni látago mẹ́ta òru. ẹ̀yin mélòó la jẹun nulẹ̀. Ah, tó bá fọ abọ́ tán yọ wà mọ gbálẹ̀ stíríìtì aláwọn ọlọ́dẹ stíríìtì kẹta ló mu ní road fifteen wọn láwọn ṣe bóògùn ló mu ni ńgbà rí pọ́ngbálẹ̀. <laughs> níbi tíṣẹ́ káyọ̀ lára dé àtúmọ̀ fọ géètì nígbà bá fọlẹ̀ lé tán. ọ̀hún láwọn ti fọ géètì ìjọ kan ló bá ní pé wáyé tá a fi ní kànga mu ni mo ní ah, bọ́ọ̀hù ló wà ó ah, ní kànga ló yẹ ká ní olóhùn láì kó mọ pọ̀ mi sílé mo ní ah, ọ̀dà ò bọ́ọ̀hù ni a ní o ká tó dé níbọ̀ wa méjì ti bẹ̀rẹ̀ sí ní pè é ra wọn pé wàhálà ti wà ọ̀pọ̀ sílé wọn ní pọ̀ mi kànga wọn dànù. iṣẹ́ kàlá ni làbá tún léyìn lọ ìkẹta wa ni wàhálà hmm. ìyá àgbàlagbà nìyẹn aago mẹ́fà àdájí aago mẹ́fà àrọ̀lẹ́ ló bá ló bá na ọmọ mi pé kán lọ pé wọ́n ti wo tẹlifíṣàn jù láago mẹ́fà lọ sùn pé kí wọ́n lọ sùn lèmi bá ní kí n jáde lọ́ba lọ́kọ̀ wo ṣẹ́gun àbí kí lorúkọ ẹ̀ lọ́pa jẹ́ ìkẹ́ lọ sùn. bedtime. mo ní sẹ́mi èjì sọ́mọ́ ọ̀dọ́ gbà báyìí àárọ̀ ọjọ́ kan ló bá kànlẹ̀kùn ló bá ní ta ni ta lèmi gbé ta lèmi gbé abó oúnjẹ àná sílẹ̀ fún ṣe. mo ní ìyá sixty five ta ló lọ gbà yẹn lé wa. ọlọ́dọ̀ mọ. mi ò tiẹ̀ mọ̀ rárá. Kogi ní ọ̀jẹ̀. ìyá irọ́ Èkìtì ni. ẹnjìnà ah, <laughs> akin ah, làánú ẹ ṣe mí. ọlọmọ jẹkẹjẹ wa gbẹ. ní ìsinmi lọ sókè ní lọ sódò ẹnjìníà ṣe ṣe everything wà ó ní bọ̀dá everything wà ó fè kí ló dé. ó ní inverter tí a fẹ́ lò lóṣogbo <laughs> òun ti sanwó ẹ̀ so àná tóun sanwó ẹ̀ òun expect pé woman yẹn máa send inverter látànà wọn òun ò tí ì rí inverter òun òun dẹ̀ wá ń pe nọ́mbà woman yẹn látìgbà tóun ti transfer owó tán. Oh, mm, wọ́n kàn communicate. dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa ó kàn transfer owó. ẹgbà tí ìnáwó wọn àṣẹṣẹ máa ń rajà lọ́wọ́ ara wọn <laughs> so ó ní òun ti transfer owó mm. inverter sí Èkó <laughs> ló bá bẹ̀rẹ̀ sí ní pé number yẹn the number you are trying to call is switched off. ah lẹ́yìn tí ó ti acknowledge pé òun gbowó. mani akin ṣáà lè trace ẹ̀ ó ní rayinka mi mọ̀ mi ò rò pa lè trace ṣé bank láti máa lọ trace ẹ ni tabati ẹ tabari address ilé ẹ ní eh. bank eh. ṣé lè yẹn ló ń gbé ṣé lè yẹn ló ń gbé ṣá máa wà lọ ni ha lákè bá wa bá mi ní ọ̀sán nígbà tí mo tí mo sùn díẹ̀ tí mo jí oníbàárà yínká ẹ believe pé wọ́n gbé inverter yẹn wá ó nígbà tó di five láàárọ̀ lẹ́nìkan pè mí pé hello hello sẹ́yìn la kan ẹlẹ́rù lọ́dọ̀ wa ẹ̀yin lẹ́nìkan bá yín gbẹ́rù. ìwúrò lámẹ́gbẹ́ làbísà lẹ́yìn akínó ní ẹrù ewo lọ́ní ẹ̀yin kọ́lẹ̀ búùkù fún ìfàtà ah, òun ní òun ní ó lóun èyí jíjáde ní táìmì òun ní láti jí kúrò ní five a.m. ẹni ẹlẹ́ni ó gba àwọn ọdẹ náà mọ̀ sọ fún pé ìrònú bẹ nídìí yín hmm? ró tó jáde. tòótọ́ hmm? ni o kí o máa ti báyọ̀ sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ rí rí kó wá ti send owó sí. the number you trying to call is switched off. even kò ṣe aago kò ah. ṣe rí switch lásán ẹ̀jẹ̀ yóò gbé ni. ẹ eh, ìkan lára àwọn <laughs> bọ́ìsì yẹn náà lábẹ́ igi eh. ló ní eh, ọmọ yẹn ó lóun ah. oh. bọ̀ níjọ́ sunday ah, omi ó lóun bọ̀ níjọ́ sunday ó lóun wá transfer five thousand sí ó lè lo gan ni salary òun òun transfer five thousand sí. lọ́mọ bá wá ń bolo ti ń bọ̀ látàdó òun bá expect òun wá ń pè nọ́mbà ìwà ó ní nọ́mbà ìkọ́kọ́ ń lọ ó ló mhm. sọ pé òun wà ní park mhm. ó tún yá ó ló sọ pé mọ́tò ò tí ì kún ó tún yá ó ló sọ pé èrókù méjì èrókù méjì ó dẹ̀ kan náà ló sọ pé àwọn ti move ó nígbà tó yá lòun gbọ́ the number you are calling is not reachable at the moment please try again later. ọ̀nà ibi tó wà ní kò sí network. ó lò kọ́kọ́ kò kó wẹ́ kò sí network. ọwọ́ àwọn time ó ti wá mú kíní inú ọ̀rá tẹ́ mọ́ mu. Mugu ṣẹ̀ṣẹ̀ gba sálárì ni Mugu ṣẹ̀ṣẹ̀ gba sálárì ni no sálárì náà ti transfer five thousand ìyàwó ẹ̀ ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ nílé. àló ti mú kíní inú ọ̀rá tẹ́ mọ́ mu. ìyẹn ní dákọ̀ ń tọ̀ ẹ múra síṣẹ́ gbọ́. lọ́lá mo gbọ́ agbọ́yàn ẹni tí tó ti bí ìlọ adóńkọ́ pàdé ọmọ. àdókọ aláramọkọ. aramọkọ ni. Èkìtì ó pàdé ọmọ ní pati ó pàdé ọmọ ní pati ó dẹ̀ ìyẹn wá sọ fún pé tíṣà lòun o. primary school báyìí báyìí lòun ti ń tíìchì o. ọ̀tán ọ̀tán labasi padà sí Ìbàdàn. èèyàn mi. ẹlẹ́kẹ̀rú bá sì ló bá sì dira ẹjọ́ kejì. àwọn ọmọ school ti wá tiẹ̀ ti wá jáde wọ́n ti lọlé òun débẹ̀ ó dára mọ̀ kan ní nǹkan bíi two thirty. mo ń sisi ànífà wọ́n tẹ́ ẹrẹ́ báyìí tíṣà ni wọ́n ẹyin làwọn ọmọ ẹni tó ń jẹ bẹ́ẹ̀ wọ́n sọ pé skul bí náà ti ń teach wọ́n ní mo ti pàdé wọn ní ah, ah. pati ni ní last saturday lórí fíìdì lórí fíìdì tó wà níbẹ̀ yẹn ah. àwọn ọmọ ẹni tó ń jẹ bẹ́ẹ̀ o kò sẹ́ni kankan tó ń jẹ bẹ́ẹ̀ nbí. ẹ wá ẹ má ì tí ì lọ àǹtí ànífà wọ́n ní tíṣà làwọn ń bí ìyẹn ni ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. kò tí wẹ́ àlànífà kankan tó ń tíṣì ń bí. ẹ wá ṣé kí n má parọ́ fún ọ mo ní nbo ló wá sùn nígbà tó ń narí tẹ mo ní nbo ló wá sùn. mo gbọ́ bí ó sùn o. ṣé mo jà pé ọ wà lára ọmọ kan Ah, àwọn káńtà àtàkọ́ sínú ọjà ló ń bọ́ sínú nǹkan bẹ́ẹ̀ lọmọ onílé ọlọ́nà lọmọ onílé ọlọ́nà ni ìyàwó àtọmọ wà lé o ìyàwó àtọmọ wà lé o ó sùn orí káńtà ọwọ́ fóòdù ara ẹ̀ sínú káńtà ọdẹ tiẹ̀ tó tọ́sílẹ̀ ti síyàn lórúkọ máa ọdẹ mú ọ àwọn èèyàn rìnrìn àrè láyé ẹja sọ ìrìn àrè tẹ́ ti rìn lórí obìnrin. ṣẹ́gun lórí ọ̀rọ̀ obìnrin kí ní ṣe ọmọ ọ̀hún tí mò ń sọ yìí wọ́n fẹ́ ọmọbìnrin kan nọ́ọ̀sì ni ó wà lọ sí hospital tó ti ń ṣiṣẹ́. mo ti gbọ́ yín o mo ti sọ fún ọ wọ́n wá lọ sí hospital tó ti. ọ̀sílárì ni o. ọ̀sílárì nọ́ọ̀sì ni. ó wà ní night. òun wá wà ní night ó wá lọ kí níbi iṣẹ́ ní night. mo gbọ́ mo gbọ́ sórí burúkú o. ó bá ṣeré di ten thirty eleven. ó yẹ kọ́ mọ lọlé o. tí o ti ẹ ó lóun dúró kó attend sáwọn patient tán. tó pé wọn mọ̀ pé doctor ó padà wá. wọn mọ̀ pé doctor ó padà dé lóru. àṣẹ náà àṣẹ doctor àṣẹ wọn ti pe doctor fún emergency kan. bí doctor ṣe dé nìyẹn. sọmọ tó ṣe ó gba bẹ́ẹ̀dì fúnra rẹ̀ ni. fúnra ẹ̀ ló fi rẹ̀ sórí ìkànnì àwọn bẹ́ẹ̀dì náà dájọ́ bò. ṣé dókítà gbọdọ̀ gbọ́ wálé jo warehouse láyé ó gba bẹ́ẹ̀dì fúnra rẹ̀. wọ́n dẹ̀ sẹ́ẹ̀tì dírípù fún kíákíá láì láì sí láìsàn láìsàárẹ̀. òun nìkan ní malaria ó ní typhoid ó ní meningitis. nígbà dókítà dé ni pé what happen to this one. wọ́n ló ní malaria ó ní meningitis typhoid ó ní meningitis ó tún wá ní kwashiorkor ó ní kwashiorkor. wọ́n ní what have you given you. wọ́n ní àwọn ìṣẹ̀ṣẹ̀ ti dìbò ní dókítà wa wojú ẹ̀ báyìí ó ní. àmì ọ̀nà ṣì pé ń pẹ́jú òsókè báyìí wọ́n ní ojú ẹ jẹ wọn lójú ẹ lójú ẹ wọ́n mi bọ́ sí ni laptop gbọ̀tọ̀ ló ti lọ parí ọ̀rọ̀ bí dókítà ṣe lọ ṣé bí owó ìbá sì dúró kó dúró kílẹ̀ kúkú mọ́ wọn kúkú ti gba bẹ́ẹ̀dì fún ọ̀rẹ́ dì ooru yẹn ló kó. ọ̀rẹ́ wa yọ dírípù lọ́wọ́. ó ní bọ̀dà yín ká ó ní mi ó ní mi ìrí mọ́tò mọ́ ẹni ẹsẹ̀ ni mo fi rìn dé ìyànà eh, dírípù yẹn ti fún ní ẹnájì ìrìn lọ bí ètò gbèsè pé ìyàn rìn láti tó tágàdì ìyàn rìn láti tó tágàdì kó sì rìn lọ sí yànnà church honestly ní òru ọ̀gá tó bẹ́ẹ̀ bá mú un kọ́. ó níyàwó lọ́mọ sílé o ah, ah. ẹ̀yin ọkùnrin ìrìn àrè nàìjíríà limited lónà ọmọ kí n sì yẹn dùn ó dùn ṣe fíìmù ah, mú ìwà àdémọlá ah. tó bá gba mú yóò fi ṣe skit. tí mú ìwà bá wà fi ṣe skit. kéèyàn wá sí i kéèyàn wá sí i fi ọdúnladé ṣe ẹni tí mo sọ yìí. Ah, ọdúnladé ó gùdù. ó àmà gùdù ń bẹ. bó ṣe gùn tó ní òsì nà tó sórí bẹ́ẹ̀ dókítà yẹn wá béèrè kí yẹn pásítà sọ wá jẹ dókítà yẹn pé what's wrong with this song ìyẹn wò pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀. òun ní patience tẹ́lẹ̀. wọ́n ní emergency. wọ́n ní emergency dé. wọ́n ní wọ́n gbèrè wọ́n ní wọ́n ní meningitis àwọn tí o ṣiṣẹ́ àbó òṣìṣẹ́ wọ́n ti ẹgbẹ́ tẹ́tí tó lókè níjà rẹ̀ yé mi lọ́rùn lẹ̀. èmi tí mo dájọ́ ayọ̀. gbogbo ẹni tó fẹ́ ní ọjọ́ ẹ̀yẹ. jésù ṣe tó fẹ́ fún yín ní déètì ọjọ́ ayọ̀. láàrin tọ́sídẹ̀ẹ́ méje pẹ̀lú wòlíì méje. seven prophetic thursday. pásítọ̀ sí ọláyà àti cac ìgbàlẹ́mú center. ní olórúkọ àṣẹ tọ́sídẹ̀ẹ́ méje alágbó yìí fún àkórí ẹ̀ realm of celebration láti ọjọ́ thursday seventeenth june ní thursday nineteenth july ní ẹ̀mí àwọn wòlíì yóò fi máa fún àwọn èèyàn ní ọjọ́ ayọ̀ gbogbo òṣèré tó dẹ̀ tì ní kẹ́sì máa wá ojútùú sí i nípasẹ̀ ìfàmì òròyìn olólórí àwọn ìránṣẹ́ prophet mi afọláyan prophet olúfẹ́mi òní prophet kọ́lá ọmọnìjọ prophet jí akíndúndé prophet òkúta bí prophet isaac jayọlá pẹ̀lú àwọn olórí ẹ̀rí bí ìyanu praise kẹ́ni azan Tuba, pastor seyola ìyá ni ó máa wá gbogbo ìyàrá àlejò aago mẹ́sàn-án òwúrọ̀ sago kan sẹ́ni náà àdúrà yóò fi máa jò nínú ìjọ csc gbaremu center trinidad junction tribune road mọ̀lẹ́ fara fẹ́ ìbàdàn ní tọ́sẹ̀ tó ń bọ̀ ìjájọ́ gbàdúrà ire rẹ̀ ò ní dàpẹ́lẹ́. gbogbo ìbàdàn ẹ wá gbọ́ ó ń bọ̀ sexy pumpy concepts limited on oh, bọ̀. ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ire tá a pè ire dé dùgbẹ́dùgbẹ́ dùgbẹ́dùgbẹ́ akarabata tó bí ṣe ń wí a tó fara tì máa jaya lólu ọ̀rọ̀ gbọ̀tọ̀ yìí bá bá àwọn ilẹ̀kẹ̀ tí pọ́ǹpì dẹ́ iléeṣẹ́ olórí rẹ tó kórè rẹ rẹ ni tí pọ́ǹpì concept limited iléeṣẹ́ tó kalẹ̀ ká sílùú àbújá tó sọ gbogbo èèyàn dọ́nílẹ̀ dọ́nílẹ̀ ìbàdàn a kó àlejò tí pọ́ǹpì tí gbogbo èèyàn ròyìn dáadáa àǹfààní aláìlẹ́gbẹ́ wọ̀lú tílé tó kótó lówó ti mẹ̀kúnnù nípínlẹ̀ ni ó jì fa ilẹ̀ dọ́nílẹ̀ lórí tí pọ́ǹpì ń bọ̀ o. affordability ẹ kú ojú lọ́nà. ìbàdàn ẹ wá gbọ́ ó ń bọ̀ ó kò ní pẹ́ dé ire kàǹkà ìfarẹ́pẹ́tẹ́ láti ilé iṣẹ́ tí pọ́ǹpì concepts limited ó ń bọ̀ ó gbogbo ènìyàn àkókò tuntun tó fún àjọ̀dún ìmúṣẹ èso ní jesus is powerful lord evangelistic mission jupilẹ̀ tó wà ní plot four and five alárèrè layout lẹ́yìn ọ́fíìsì àwọn awakọ̀ nurtw lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ tó wà ní wema new ife road Ibadan. àjọ̀dún gbẹ̀rẹ̀sọ ní wednesday ọjọ́ keje oṣù keje pẹ̀lú ìsọjí alágbára láago márùn ìrọ̀lẹ́ ìpàdé àdúrà wákàtí ìmúṣẹ èso láàfin bẹ̀rẹ̀ láàárọ̀ thursday láago mẹ́sàn-án fún gbogbo ẹni tó wojú ọlọ́run fún ọmọ ọkọ aya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsọjí ń tẹ̀ síwájú láago márùn ìrọ̀lẹ́ bákan náà alẹ́ friday july nine táwọn atẹ́gbẹ́gbẹ́ yìí níbi tí orin ẹ̀mí ọlọ́kànjọ́ kò ti máa fọ ọ̀run ya fún iṣẹ́ ẹ̀mí àtìyanu ọjọ́ sunday eleven july wọ́n làṣẹ kágbá pẹ̀lú ìsìn ìdúpẹ́ àjọ̀dún látago mẹ́wàá àárọ̀ pẹ̀lú àkòrí àkọsílẹ̀ wòlíì títí láyọ̀ àjàyí màmá gplem ní kí n sọ fún ọ pé tó o bá gbàgbọ́ tó o sì wá a fi kọ́kọ́rọ́ àkọsílẹ̀ rẹ lé ọ lọ́wọ́ ló bá bẹ̀rẹ̀ sílẹ̀ lórí ọmọ ọkọ aya iṣẹ́ ìlera gbígbé àtìgbà nínú jésù kristi wòlíì timothy ìlúgbùsì eke aleluya àtàwọn èkè ìránṣẹ́ lọ́wọ́ làyẹ̀mí ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀ màmá gplem ni ó gbà gbogbo alálejò fún àlàyé pé zero zero three eight one zero zero one four six Fruitfulness Festival 2021 is going to be powerful. Be there. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ṣiṣẹ́ rẹ̀ Ọbásanjọ́ ah, Sanjọ́ dà Sanjọ́ ṣọba Sanjọ́ ni Olú Olú Sanjọ́ o ṣe ṣe ń jẹ sọba. kò kú kakú mọ̀ pa kakú mọ̀ pa lọ́ba Sanjọ́ ń bí. ọba ni ẹ ọba ni nílé wọn. <laughs> ọmọ mọ́gàjì <laughs> ọmọ balẹ̀ baálẹ̀ ló máa dọba. ee ee mo gbọ́ tán mm-hmm. hmm, <laughs> Eh, eh, ibi abọ́rọ̀ de ṣẹ́gun eh. the same ah, person the same person the same person the same person the same person person náà ló mọ́ ọmọ lọ sí tree. tọ́gbàgbé ọmọ síbẹ̀ tọ́gbàgbé ọmọ síbẹ̀ mi ò rí ọlọ́run rí. ó ti délé tó wá ní. ọmọ ni ẹ káàbọ̀ o ò ní ẹ ah, kulé. ọmọ ńkọ́. Ah, ṣé wọ́n ṣe ò tẹ̀lé mi ni. ẹ dákun náà ẹ dákun náà. kálẹ̀ náà kan yín wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀. ẹni yìí náà náà ṣẹ́gun aya <laughs> fídíò kan gbà kan hmm, next level ló kọ fídíò yẹn ọjọ́ tí fídíò yẹn máa jáde ìgboro rọ kẹ̀kẹ̀kẹ̀ gbogbo sọ̀rọ̀ pé ńgbà yẹn àwọn tí wọ́n bá ń ta cd wọ́n máa gbé tẹlifíṣàn síta mhm. tí wọ́n máa máa play mhm. fídíò yẹn. yà yà áà mo ti gbọ́ sórí yẹn mo ti gbọ́ sórí yẹn. ó débi ìwó road eh. ọ̀nà tó yà sọ́nà ìwó ló bá dúró ní bus stop ńbẹ ẹnìkan ní tẹlifíṣàn ńlá tí wọ́n fi ń ṣó gàgàrà tí wọ́n fi ń ṣó ẹ̀ ibi mm. táwọn èèyàn tí wàá ti ń rọ́ girigiri tí wọ́n rọ́ gudugudu pé ah fídíò ayífẹ́lẹ́ ti jáde fídíò ayífẹ́lẹ́ ti jáde náà bá ti ló rọ́ọ̀lù gọ́tà. Ah, ah, kí ló lọ wò ń bẹ́ẹ̀. ó ń wo fídíò. ibo wà lára fídíò. Ah, kò tí ì débi tí kò tí ì débi ẹ̀rín. ok. nígbà wọn bá ń fi rọ́ọ̀bù wọ ẹsẹ̀. Mm. wọ́n dá ẹ̀dẹ̀ máa wò ó wà nù fídíò yẹn àwọn níbo lẹwà ń wọn ní èmi ni mo èmi ni mo. ẹgbẹ́ àwọn àlejò wa wá o ọjọ́ ti ń lọ ẹgbẹ́ ẹgbẹ́ abada yẹ̀yẹ́ tí ọ̀gbẹ́ni ń ṣe. Ah, ta lọ̀gbẹ́ni sọ kókó kákó mọ́ káhùnra wa léèmọ̀ lórí afẹ́fẹ́. lo jágbe má mi tó bá ìṣẹ́gun. mo jágbe mú àbí mo kọlu sí microphone. tí ẹ bá ti bá yín bẹ́ẹ̀ bá ti bá wa yín ṣe é dùn àmì fún ma wọ̀ náà iyobi má bínú má bínú iyobi. iyobi má bínú. má bínú iyobi. àwọn tí ó sì ọ lórí wedding rẹ ku ọjọ́ mélòó yọ yọ lẹ́nu kẹnu ẹ wàrọ̀ káà méjèèjì wá decide pa àwa wedding ẹ tiẹ̀ bọ̀ ṣé bẹ́yìn náà mọ̀ ń gbìjà rẹ̀ sí. mọ̀ wulẹ̀ gbìjà mi mọ̀ wulẹ̀ gbìjà mi olórí fún yín. kò yẹ kó fún yín fàáfin. irọ́ ebi wọn náà débẹ̀ tó béèrè pé báwo ló gbà tẹnu rẹ. wọ́n ti fún mi tẹ̀mí o mo rò mo fi ṣẹ̀gúsí ni o mo ṣe mẹ́gúsí ni o. mala oga how you dey. oga i dey fine o i ah. just want to warn i want to warn your pikin. Fikin da. Which Fikin? This is your Fikin. No, no be my Fikin. Ah, ah. Láyìnká kọ́ ló bí. N'ọjọ́ fati n'ọjọ́ ọjọ́ fati àfíà tọ́jú sọ pé ọ ní ẹ̀gbọ́n ìbẹ́ta. Ah, lọ́jọ́ fati àfíà. ẹ alhaji ọlálọmí alhaji ọlálọmí àmọ̀lé ni wọ́n rú lọ́kàn sókè ẹ pé àwọn àwọn bẹ́ta ẹ̀gbọ́n wọn rè ibẹ̀ mo dẹ̀ ti ń sọ mo ní kì í ṣara wọn láyé káwọ náà tètè yá ṣe. ẹ wo mú wa náà ẹ wo mú àwọn bẹ́ta ah. ah. a fi mú dọ́là <laughs> ọlọ́run ṣé tí wọ́n dùn tòsí. ọ̀gá <laughs> ọ̀gá sọ́mọ̀ <laughs> hmm? pé lára ilé ẹni ló máa bá ní pé ní. Eh, loban bani eh, e e eh. na muji wara wara bani lara itan kwe kí ló sọ. àní lara ilé ẹni loban bani na muji wara ara wara wara bani ara ara ara abẹ́kúta kwe wàllayi. farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ níbi wọ́n bọ̀ dé yìí n tó kù báyìí nìkan kan kéjì lara ilé. E lẹ́bẹ̀ẹ́ ni lara ilé ẹni báyìí ló ń bá ní nàmújì lábàáni na mújì bẹ́ẹ̀ni wọn ní jà tìtẹ́lẹ̀ ni. òwe ah, ah, yorùbá ni mo kọ́ a. ṣé mújì àti rárá ń jà sọkọ ni. òwe yorùbá ni ọ̀gá. òwe yorùbá wo ni ọ̀dà yẹn nàdá dání. kí ni la kí ló ní la kí ni lara tó bá yẹn na mújì. lara ilé ẹni ló ń bá ní na báyìí ah, wẹ̀rẹ̀ báyìí ni ara ìtànkù yẹn nǹkan kan tó sọ gẹ́gẹ́ nìyẹn. ok ok ó kó fẹ́ yé dẹ. ṣe ara ilé ni mo ara ilé ni ní bá ní mọ̀ lámùdí lámùdí wàsá ìta ó pè é kíní kan lójú kíní kan nímú àbí ara ilé ẹni ní bá ní mọ̀ lámùdí kì í ṣe lára ò lè na mújì mújì gan san ogun mọ́mọ́ mújì èyí ṣe mújì gúngò ọ̀gá gungo tó ṣe báńsà mújì tó ti tirun ẹ yọ ọ̀nà lára débi pé. that is why they tell us, say eh, oh, make you dey take am easy díẹ̀ díẹ̀ Eh, láyínká ibi ọlọ́run ti ẹ̀bọ dípẹ̀ láwọn kìíní ọlọ́run ògo ni fòkọ rẹ̀. hallelujah. onílẹ̀ kú lé o èrò ọ̀nà ẹ̀ lẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mí láyínká mò ń fún ọlọ́run ọba olúwa ẹ̀yìn tó ń ti ọ̀sẹ́ rẹ̀ tá a fi tẹ́lẹ̀ oòdùà ni omi ti ń jọjọjọ tí ó jẹ́ àtẹlẹ dẹ́sẹ̀ ìbàrẹ́ ìrè òní kójọ máa wò wá lẹ́wọ̀ àtàtà ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa lórí Facebook àwọn ẹnjìnìà ń sá sókè sọ́dọ̀ torí yín náà. ọláyínká ayéfẹ́lẹ́ ń lè mí ń jẹ́ lójúmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan ṣo owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ yín. kí ló ká ẹ lára báyìí kí ló ká ẹ lára. mi ì sọ tán. ọrọ bàbá àbejì tó ń bọ̀ lọ́nà ah, ah. ó ti dé tán dara hmm. ilé ẹni. ẹ ṣe ògo ni fọkọ rẹ. ògo ni fọkọ rẹ kí lára ilé ó tó na mújì. Ọlọ́run ògo ni fọwọ́. àrí ìró àlá ń gbogbo ògo ayé lọ àwa kan tàbá sì ní kábọ̀ lọ́hùn léèrè ọba mọ́ńyà sáà àní tó wò òun lòun ń ṣe. a ṣé wọn ní mọ kìtì tó mọ défìlà ta ló bí mi kábíyà ò sí aṣílẹ̀kùn fẹni tí ò rò pé lẹ̀kùn lè ṣí nígbà míì sì ní ngbà ayé bá nílẹ̀kùn ti ṣí alóhùn fẹ́ tilẹ̀kùn tòun hmm. ó kú bàbá lẹni tí ó bí léèrè ó ṣílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ wínà bàbá mi Èdùmàrè yóò tún tilẹ̀kùn ọjọ́ òní kò wá sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ohun tó fi ń jọ́ lọ́hùn gan kò lè yé ẹnì kankan mákìsíkì mọ́ lódùmarè òye wòlíì hmm, ìgbìyànjú ni gbogbo wọn ń gbà ohun tọ́lọ́hùn ó ṣe kò fi hàn ẹnì kankan òun mm. gangan la ríran jùrọ̀ lọ nígbà míì àwọn kan láwọn fẹ́ wọlé alua ńgbà wọn bá dé gbogbo ọ̀nà tó fi hàn wọ́n pátá àtúndànù lọ́jọ́ kejì tán bá ní àá bẹ́ẹ̀ kọ́ la ṣe rí ọ̀tọ̀ ní taari ìtàn ní ti ń ṣẹlẹ̀ alóòlọ́lọ́hún aláàbòlẹ̀ gọ́ṣẹ́nì ni tó pa á mọ́ bí ẹyin jú látọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ òjò ti rọ ilẹ̀ ti fà wọ́n mu ọ̀pọ̀lọpọ̀ omi kọjá lábẹ́ afárá àmọ́ ọ̀rọ̀ kan wà ó ní màá ṣàánú fún àwọn tí màá ṣàánú fún òun sì yọ́nú sáwọn tó òun yọ́nú sí mo máa ń tẹnu mọ́ kí bá a ṣe pọ̀ bí ewé irun mọ́ àwọn kan wà tí ò ní ràánú gbà bẹ́ẹ̀ làwọn kan wà tí ò ní yọnu sí àmọ́ kí la ṣe gan tá a fi ráàánú gbà kí la ṣe gan tó fi ń yọnu sí wa ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ ló lópò àjọbọ ìwọ lọba àmì ọlá ọba àmì ọlá ò ń gbénu ọlá láṣọlá o sì ń gbénu ọ̀run ṣògo o wà lọ́bà kan o níbejì ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ìwọ lẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń gbẹ̀rù mì ìwọ ló ń salágbára ayé dojo bẹ́ẹ̀ nìkan bá ní kò salágbára láyé ó ń tọ̀hún ti kú kò tí ì mọ̀ ní o alágbára ń bẹ láyé bẹ́ẹ̀ ni ayé ń bẹ ayé ń bẹ wọ́n ti fi gbá ọ̀gún rọ̀gún wọ́n bẹ wọ́n ti fa òrìṣà rọ̀rìṣà ayé ń bẹ ní mẹ̀sí àgbókunrin wọ́n bẹ ní pẹ̀rẹ̀ àgbádà hmm. ayé ń bẹ ní ìdìdókòrin níta oríta mẹ́ta gbà sálà bí funfun láyé ni kò sẹ́ńtà yéyé báyìí hmm. rìn láyé ni kò yéèyàn hmm, hmm. ayé tá a mú lọ́wọ́ tí ò kún wọ́ àdálẹ̀ ó tún ṣànbọ̀ lẹ́yìn ayé tí ń nà ìyá tó tún nà mọ́ wọ́n ń pè ní tamọ́tiyé ayé tó lè gba ṣòkòtò nídìí èèyàn yóò fún yàn níro yóò gba trọ́sà níìsí yóò kó skẹ́ẹ̀tì léèyàn lọ́wọ́ àmọ́ báyé ṣe tóbi tóhùn báyé ṣe nípọn tóhùn báyé ṣe kẹnu tóhùn báyé ṣe kẹtẹ̀fẹ̀ tóhùn bó ṣe hẹ̀rẹ̀ǹtẹ̀ tóhùn báyé ṣe níkọ̀rọ̀ tó báyé ṣe jinlẹ̀ tó ayéra yóò gbé ayé mi láì mọ́mí ni gbogbo máàpù ayé ń bẹ tóbi ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ onímọ̀ ló fòrun sílé wá fàyè ṣàpótí ti sẹ̀rẹ̀ tanimí tí wọn ò ní mọ fògo fọlódùmarè ọba tí ṣàwárí ọmọ tálákà nù kòsíkòsí inú ẹ̀rọ̀fọ̀ ló ti mẹ́lòmíì jáde àwọn kan náà mọ̀ mo ṣe ń sọ̀rọ̀ yìí pé inú pàǹtí ló ti mú àwọn jáde inú dọ̀tí inú tó ríra ó mú ọmọ tálákà jáde kúrò nù ẹ̀rọ̀fọ̀ ọmọ alágbe kúrò lórí àkìtàn oní oyè àjókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ okùnbà balẹ̀ ni tí ó bí ọ léèrè tàbí tí ó dán ọ lọ́wọ́ kọ́ tó bá lò dé òde kábíyèsí tó bá lò dé òde ta ni ó mú ọ sí i ọba èèmọ̀ èèmọ̀ ní ọlọ́run olódùmarè olórúkọ rẹpẹtẹ ẹnìkan kì í pọ́ kọ̀ rẹ kíyà tó jẹ́ á ìmúrúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódó sáwọnú rẹ̀ ó sì Jehova ló kọ́ rẹ̀ ó tóbi tán ayé ògbọ́ ọ̀run ògbà ọ́ Jehova tó jẹ́ ni all sufficient God ọba tó tó tán ó tó jà ara rẹ̀ gbè ẹkùn ta gìrìgbè rẹ̀ níjà olójú jẹ́ ń bá ọ rí ẹlẹ́nu jẹ́ ń bá ọ sọ ọlọ́wọ́ jẹ́ ń bá ọ ṣe ẹlẹ́sẹ̀ jẹ́ ń bọ́ rìnrìn àjò bó bá ní rìnrìn àjò yẹn kì í kábàámọ̀ bá ní rìn kíyàwó tán ọba ni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá wa lórí ẹkún ó fi tẹsímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ọlọ́run ògo ni fún ọkọ rẹ̀ ọlọ́run tó tóbi. Yinka Ayefele and EOB. kò la alágbo bitters mara ń dáṣẹ́ ká omi mímu tá a ṣe lọ́tọ̀ tá a yọ láti inú àwọn egbòogi àtàràṣe sọkọdaki lójú iṣẹ́ sàgbàdàdọ́ nígbàkigbà ẹ̀yin ọkùnrin kí ló tún kù tá a bá ti ní kòláàkì alágbo bitters nílé ìgbafẹ́ níbi fàájì ẹ bèrè fún kòláàkì alágbo bitters pẹ̀sẹ̀ lọ́kọ̀ ẹ̀ ní balẹ̀ tí kòláàkì alágbo bitters bá dórí k tonic ara gbéra ẹ ara pápá la gbẹtù ní gìjàngìjà ń tẹkọ ẹ̀yin ènìyàn wa o tẹ́ ẹ bá ti ra kò lákẹ́ lágọ̀bí tà tẹ́ ń ja tẹ́ ń gbèlú ra ẹ má sọmọrí ẹnu o òun lẹ máa fi wọlé síbi gbangba àríyá kan tó ń bọ̀ lọ́nà tó máa bèlú tètè táwọn ìràwọ̀ òṣèré ti máa pitú lóríṣiríṣi ní gbàgede kò lákẹ́ alágbo ẹ má sọmọrí ẹnu o òun lẹ fi wọlé ṣe kò international ló gbé jáde nọ́mbà thirty three a adébáyọ̀ duwati lẹ́kì phase one lẹ́kọ̀ọ́ telephone zero eight zero eight three six seven eight four five one. àwọn alágbàtà káàkiri nàìjíríà kò lẹ́kẹ̀ alágbòbí tà sí wọ̀lú ẹ̀bí ti takarítaka. àní ilẹ̀ òun ìròyìn ayọ̀ ni mo tún mú wá. ilé adé ló ní kẹwàá rálé adé ti kọ́lé ẹ̀tún bá ẹ̀bùn rẹpẹtẹ. ilé ọmọ wòlíì àsìkò ọdún iléyá táwa yá kí ló tún wí sẹ́ ìkúlẹ̀ àdéhùn ṣe bẹ̀rẹ̀ o. ṣó dóhùn délé ẹ̀mọ́ tó o bá gbọ́ péré onígbọ́mọṣẹ́ tó o bá fẹ́ ralẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ tí ò ga jara lọ kúnlé adé homes and properties ló lè ṣe. bẹ́ẹ̀ni o lásìkò iléyá táwa yìí promo tún kẹyà tàlà gbẹjáde kẹ tètè wá jẹ níbẹ̀ ẹ̀yin náà lè ralẹ̀ sí kan àwọn estate wa new island park and garden olódò extension tó fi mú continental garden eléyìí tó wà ní sọ́kà lẹ́yìn british american tobacco tẹ́ bá ti ralẹ̀ baálẹ̀ ó máa gbẹ̀bù lẹ́sẹ̀kẹsẹ̀. láti jẹ́ nínú àǹfààní promo tó lọ lọ́wọ́ yìí kò sí wàhálà ọmọ onílẹ̀ kankan lórí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ tiwa. ọ́fíìsì wa wà ní night floor kókó house dùgbà ìbàdàn. ẹni máa pè sórí àwọn tẹlifóònù nọ́mbà wọn yìí zero nine zero seven nine seven six zero zero six nine àti zero eight one four one one one zero nine one five. olè adé ti kọ́lé dálẹ̀. ẹ̀ bọ̀ kájọ bọ̀ wìtìwìtì. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. iléeṣẹ́ apex fabrics ní gbági tuntun nìbàdàn ẹ ṣe hmm. ẹ kú àdúrótì ẹ kú àtìlẹ́yìn wa láti ìgbà yìí wá. iléeṣẹ́ MPG Farms tán wà ní adéọ̀sùn bus stop MPG Farms ẹ ṣeun láti ìgbà tẹ́ ẹ ti ń fún wa ládìyẹ béèyàn ara adìyẹ yìí ah amòye tó tó àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́. unique fabrics wọ́n láṣọ àwọn ń bọ̀. ok unique fabrics àdúpẹ́ ah. lọ́wọ́ yín náà gbági tuntun làwọn náà wà níbàdàn. Hmm ó yẹ jẹ́ zero eight zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty nine ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀rọ̀ àjọsọ wà o tẹ́ bá ti pè wẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò àkọ́kọ́ nìyẹn lẹ́ẹ̀kejì ẹ dárúkọ méjì ẹ pera yín ní ṣẹ́gun bámidélé. tàbí yínká ayéfẹ́lẹ́. ó tán. hello. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. láti olódó. Ṣọlá hmm. Adésọyà láti Olódó. ẹ wá gba ankara ẹ wá gba lace ọ̀pá márùn-ún láti ọ̀dọ̀ apes. ó kọ yín lẹ́ẹ̀kan sí i. Ṣọlá Adésọyà láti Olódó. Ṣọlá Adésọyà. ẹ lè ràn yàn wá o ẹ lè ràn yàn wá o. kí ló ṣe yín tẹ fẹ́ ràn yàn ara mi ò yá ni ndé ni mo wà. ọlọ́run fún yín ní àlàáfíà. ọlọ́run fún yín ní àlàáfíà. talẹfẹ talẹfẹ rán kí lorúkọ ènìyàn. dámilọ́lá adésanya wá dámilọ́lá adésanya láyé ká ló fún yín lẹ́bùn ẹ̀bùn olóní kan gbà. léèsì ọ̀pá márùn-ún ni mo ní. léèsì ọ̀pá márùn-ún. ẹ sà ẹ ṣe sà. ṣe é ní patí. màmá ẹ jẹ́ kára yín yá dáadáa kẹ́ ẹ tó lọ. tára yín bá ti yá kẹ́ ẹ wá ní patí o tẹ́ ẹ bá ní àbá yín wá. tẹ́ ẹ bá lóde. ẹ ṣe sà léèsì ẹ mm. máa lò ké o. àmì mo ti mọ ọ. wọ́n ti jó lẹ́yìn spíkà yìí fẹlẹ́. hello. olúwa ṣe ọkọ ẹ ní látorí ta olúwa ṣe wọn pẹ́yẹmí láti oríta oríta lẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni sà so oríta lẹ̀ wà bẹ́ẹ̀ni sà oríta lẹ̀ wà báyìí. ee ọlọ́run. oríta sàlẹ̀. ẹ bá ti ń bóríta kọ́lọ́wọ́ ṣàánú nù. ẹ bọ́ ló lóríta. ẹ wá gbadìyẹ adìyẹ látọ̀sẹ̀ tíkẹ́ẹ̀tì adìyẹ MPG Farms. Hmm. hello. hello orúkọ yín. Ah, ah, ah, ìkòyí la ti ń pè lọ́sùn. bẹ́ẹ̀ni sà. ohun yẹn ò jáde dáadáa ni ẹ tún orúkọ yẹn mú sà. Dayọ̀ Adeleke Dayọ̀ Adeleke. Dayọ̀ Adeleke láti ìkòyí lọ́hùn-ún kò yí ọ̀ṣun. láyé kó fún yín lẹ́yìn léèsì. léèsì ọ̀pá márùn-ún ni a fún yín ló kọ fún pepes fabrics. Hmm. ṣé mo lè wà ní weekend ní sátọ̀dẹ̀. sátọ̀dẹ̀ tó ń bọ̀ yìí. ẹ lè wá ẹ ní bá ẹwà èdè ńlẹ o. oyè wà ń bí ẹ bọ ẹ ń gbẹ. yóò lẹ́ mc o. olóde mc. ẹ sọ dọ́jọ́ mẹ́jọ. ẹ wá ń friday sir. ẹ wá ń friday. hello. hello. hello. hello. ọlánìkẹ́ abíọ́lá. ọlánìkẹ́ abíọ́lá láti bo. ọlánìkẹ́ abíọ́lá. ọlánìkẹ́ abíọ́lá láti bo hello. hello. orúkọ yín. asis lawal ní láti jẹ gbogbo. ṣe ẹ máa wá tìjẹ̀bù wá gba léèsì ni. a lè wá o bẹ́ẹ̀ bá ṣe bá ṣe o. Eh, ẹja fẹ́ lò mí. hello. hello. orúkọ yín. Àlàbá Adégòkè láti olómi. olómi lẹ́wà yìí. bẹ́ẹ̀ni Àlàbá Adégòkè. Àǹkárá ọ̀pá mẹ́fà látọwọ́ Unique Fabrics ńlá máa fún yín. ó dáa sá mm, ó dáa sá thank you sá. hello. hello ẹ ká sàn. ẹ ká sàn mà ẹ kúrò lẹ́mọ̀. yes sir ẹ kúrò. yes ma. alim zainab ló sọ̀rọ̀. alim. zainab. zainab láti boma. láti alákíá. bóyá kẹ́ ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ mà. ẹ wá lọ gba adìyẹ ní pg farms. ok. bẹ́ẹ̀ ṣe é mọ bẹ́ẹ̀ sè. ọjọ́ ọ̀la ni wá mi ò mọ ọbẹ̀ o. ẹ mọ ọbẹ̀ sè. ṣé ẹ mọ ọbẹ̀ sè. mo mọ ọbẹ̀ sè. irú ọbẹ̀ wo lẹ máa fadìyẹ yìí sè báyìí. ọbẹ̀ ọbẹ̀ omi ọbẹ̀. omi ọbẹ̀ ráìsì nìyẹn. <laughs> omi ọbẹ̀ ráìsì. ẹ máa fọwọ́ wẹ atayẹ ni. ṣẹ́gun má dàn kan lẹ̀ mú. ẹ̀yẹ sábà gbẹ̀dì ẹ ti. hello. hello. hello ọlájídé ọláyínká ni láti yàtàrí láti rí akari kẹ́bùn yìí lè ba àkárí ẹ wá gba léèsì. <laughs> Ah, láyìn ká jámọ lọ. kámọ lọ hmm. o sì já fún wa lọ́wọ́ ẹja gbọ̀yọ̀ kan. hello. orúkọ mi ni paul aṣọpẹ láti collect percent. paul kílẹ̀ pé. paul aṣọpẹ. tọ́lá aṣọpẹ. bẹ́ẹ̀ ni sà. paul aṣọpẹ. bẹ́ẹ̀ ni sà. ok ẹ ẹ wá gba adìẹ ẹja fún ọ ládìyẹ. ṣe láìka díẹ̀ abẹ́ ẹ̀ fẹ́ àbí àǹkárá ọ̀pá mẹ́fà lẹ fẹ́. ẹ mú kan ẹ mú kan káfí randolph. nínú àǹkárá ọ̀pá mẹ́fà. àǹkárá lẹ fẹ́. ṣe ẹ ní patí. bẹ́ẹ̀ni sà. tẹ́ ẹ bá ní màá fún yín ní sùlẹ̀ àti lọ. yóò ràn só di. ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ tèmi. Yínká Ayéfẹ́lẹ́ ló kọ àrí alága wa <laughs> NUJ chairman nípínlẹ̀ Ọ̀yọ́ ah. àrí wọn ṣé ò sí ṣé àṣeèfo. àrí pẹpẹ dẹ mọ. Hmm? kò sí wàhálà sẹ́yìn ah. náà wàá ṣe appearance ni. àbí disappearance lẹ wá fún. àwa rí chairman ni ẹ wá rí chairman. ok mm. i'm prepared fún launching of thirty acres estate fún journalist kò ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ oh, thirty acres estate for journalists. fún journalists bẹ́ẹ̀ ni ṣe fẹ́ fi pe fún wa lọ́fẹ̀ẹ́ ni. Um, a fẹ́ lọ́ọ̀nì ẹ̀ very soon ni. a fẹ́ lọ́ọ̀nì ẹ̀ ẹ̀dùn ọ̀nàṣẹ́ journalist nìkan ló máa wà ńbẹ̀. àtàwọn aráàlú mi tó bá fẹ́ràn wa àwọn olólùfẹ́ journalist. journalist estate ló máa bẹ́ẹ̀ ni lórúkọ tó máa bí i. ajẹ́ ti journalist nìkan. bẹ́ẹ̀ ni kò máa ṣẹlẹ̀ rí nàìjíríà. kò ṣẹlẹ̀ rí sà má sà nípínlẹ̀ ọ̀yọ́ kò ṣẹlẹ̀ rí ṣó ti ṣẹlẹ̀ ní nàìjíríà. journalist arepo arepo ok wọ́n fún wọn lẹ́kọ̀ọ́. wọ́n wọ́n sọ wíwẹ̀ lẹ́kọ̀ọ́ arepo. ṣùgbọ́n tọ Ọ̀yọ́ state rẹ̀. àwọn kọ́lé lè. wow ṣé eh. ilẹ̀ yẹn ò ní wọ́n ṣá. kò wọ́n àwọn kò lè gba kò wọ́n fún àwọn kọ́líìkì wa ṣùgbọ́n fún ara wa ara àwọn. àtàwọn máa ṣe díẹ̀ díẹ̀ àwọn àtàyẹ àwọn àtàyẹ níta ṣe ni pé ó máa wá lọ́ǹchì ẹ̀ dọ́kìjìléyà dọ́kìjìléyà ni nuj press center. ẹ ẹ ǹjẹ́ lẹ sanwó ní commercial báyìí pé. wọ́n ti sàn sanwó. tọmọ tí wọ́n lọ́ǹchì ẹ̀ sà ní sùúrù o tọmọ tí wọ́n lọ́ǹchì ẹ̀ chairman. I've the mic. solo nǹkan fún wa ni. wàlá yà bí. báyìí ká ìwọ lọ gọ́ o. mi mọ gọ́ ọmọ gọ́ra àwọn ará commercial mú mi. mo sẹ́ wò pé ó ah, ah, mọ̀ smart gan. ẹ wo irú ọṣẹ wo lẹ fi wẹ. sẹ́yìn ẹ lọ sanwó commercial. mo ti pa máàkì yẹn already o ẹ ẹ sọ kankan mẹ ṣíàmà ẹ lọ jókòó lórí sẹ́yìn ẹ lọ jókòó láyé àwọn àlejò. olùṣẹ́ wa bá mi ṣá. iṣẹ́ ẹ dùn o. ó dùn o. mo ṣe mo fura sí. àfáwo lẹ ń lò sá. mo fura sí mo fura sí. débọ́lá àfáwo lẹ ń lò iṣẹ́ kérúbù ni. kérúbù iṣẹ́ kọ́ iṣẹ́ tíṣẹ̀lẹ́ ni. tíṣẹ̀lẹ́ ni. good evening my brother ẹ̀kálẹ́ sà. sọ yorùbá ni lẹ́nibọ́dì báyìí. kò fọ pẹ́tẹpẹ́tẹ. yẹmọ yẹmọ. yàmà yàmà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ fa microphone yẹn mọ́ra kì í géèyàn jẹ. ẹ ah, orúkọ yín àti ẹ nírú ẹ ní ọ̀dọ̀ yín ẹ jẹ́wọ́ orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. Tolú Balógun láti iléeṣẹ́ DDF Autos. DD DDF Autos. Autos. Autos ọkàn online cash up à ń ta mọ́tò ní orí internet. Ah. Ah, ẹ jọ o ṣẹ́rí kínní ti dá wàhálà lẹ̀ rí o táwọn kan máa tẹ máa rí mọ́tò tí àwọn kan máa bá yín bargain mhm. tó máa ní kẹ́ kọ́kọ́ san owó díẹ̀ mhm. fáwọn máa gbé mọ́tò yẹn wá ọ̀tán mhm. tẹ́ ẹ báyìí san èèyàn mọ̀ọ́kọ́ jingo bẹ nígbà léyà ni. <laughs> àwọn ò rí bẹ́ẹ̀ àwa ti wà. ń bolẹ̀ ti wà. a wà ní US a wà ní Nàìjíríà a ní offices ní both US and Nigeria. ṣe lọ́fíìsì ní Ìbàdàn. a ní ní Ìbàdàn bẹ́ẹ̀ ni ó wà ní. ẹ ẹ dúró ẹ ní mọ́tò níta. a ní mọ́tò tó wà lórí ìgbà tán tó sí iwájú ṣọ́ọ̀bù ọ̀dọ̀ yín ọ́fíìsì ọ̀dọ̀ yín. no mọ́tò wà ní port báyìí ni mọ́tò oríṣìí mẹ́ta ni ẹ ṣe lè ọ̀dà mọ́tò a ní kàtígórì mẹ́ta lórí website wa a máa rí ready to ship ìyẹn okay. ó ti ready láti kúrò nílùú òyìnbó okay. a ní shipped ó ti kúrò so calculation tá a máa fún yín a máa fún yín calculation value car yẹn àtòwò shipping hmm. then a ní shipped i mean ètò ti délẹ̀ tó ti wà ńlẹ̀ tó ti wà nàìjíríà ìyẹn lèmi ń béèrè pé mo lẹ kó àwọn tó ti wà ńlẹ̀ yẹn sí. Eh, bẹ́ẹ̀ ni a ní ọ́fíìsì ní ìbàdàn níbí báyìí ní seven abẹni house ẹ lè rí díẹ̀ ẹ lè rí púpọ̀ ok ẹ máa rí ní seven abẹni house ní seven up ní ring okay. road. mo fẹ́ béèrè question kan ẹni tó bá fi sọ́kàn pé òun fẹ́ lo mọ́tò in three months time ìgbà wo láti bá yín sọ̀rọ̀. ẹ òun ni mo sọ pé a ní oríṣi kàtígórì mẹ́ta ní ọ̀dọ̀ wa kì í ṣe pé ẹ máa sanwó mọ́tò ẹ ní mọ̀ bí tí mọ́tò yín wà. a máa fún yín ní tracking code. ok so at every point in time ibi tí mọ́tò yín bá wà ẹ máa mọ̀ pé ok mọ́tò yín ti kúrò ní Texas USA ó ń bọ̀ ní ehm, Èkó mọ́tò yín ti dẹ́kó ó yẹ sanwó clearing àdèmà fún ilé agent tẹ́ ẹ̀ ń bá tẹ̀dẹ̀ fẹ́ lo agent titi yín náà a lè ṣe fún yín in fact tẹ́ ẹ̀ bá ra mọ́tò lọ́dọ̀ wa hmm. tẹ́ fẹ́ ká bá yín ship mọ́tò yín wá hmm. láti US wá sí Nàìjíríà àtúnṣe hmm. yẹn náà. àwọn yẹn sọ fún wa a dẹ̀ tún rí lọ́dọ̀ àwọn colleagues wa náà pé tí mọ́tò bá dé ó máa ń pé látọ̀hún yẹn tó bá yẹ wọ pọ́ọ̀tù báyìí wọ́n ní kò sí ni bó ṣe wáìpà àwọn èèyàn yọ lára rẹ̀ ah. ẹ gbọ́ bí bó ló ṣe jẹ́ báwo ni mọ́tò lára ẹ̀ ó ṣe pé láti London àbá Amẹ́ríkà tẹ̀ ti ń gbé bọ̀ tá a dẹ̀ dé ọ̀nà ọgbà èèyàn tí ì ṣe pé bóyá tiẹ̀ ti bàjẹ́. <laughs> nǹkan tó set apart nìyẹn a ní a value transparency ṣe get so a ní recommended agent tá a máa fún yín ẹ lè lo agent titi yín a dẹ̀ lè lo recommended agent titi wa tẹ́ bá lè recommended agency ti tiwa agent ẹ máa make sure pé bá ṣe gbé mọ́tò sí lẹ̀ níbí bẹ́ẹ̀ náà lẹ ṣe máa bá in fact eh, mileage ọkọ̀ wa ó hmm. wà verifiable kì í ṣe hmm. pé ẹ máa pe mileage tó wrong fún yín tẹ́ bá fẹ́ verify pé ṣé mileage tí ọkọ̀ yìí bá jáde ní US hmm. lélẹ̀ ẹ lè verify ẹ̀. ìbéèrè kan tún rèé àwọn kan gbàgbọ́ pé àwọn mọ́tò míì wà lọ́hùn tó jẹ́ pé wọ́n fara kọ́ díẹ̀ mm. ó fara kọ́ lẹ̀kùn mm. bọ́mbà yọ mm. fẹ́ndà yọ wọ́n wá tún sáré ṣiṣẹ́ yẹn padà a sì láwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà níbi ìtọ́jẹ́ pé tán bá gbé ọkọ̀ kalẹ̀ padà ó ti yé yín mm-hmm. àfẹn tó bá ti rí mọ́tò yẹn tẹ́lẹ̀ ló máa ní ah mọ́tò yìí ti fara gbárí àwọn mọ́tò tẹ̀ ń polówó ẹ̀ yìí èyí tó fara gbárí tí wọ́n tún ṣe ni àbí tí kò fara kọ́ rárá. àwọn ò ń ta accident vehicle accident vehicle ló ń pe àwọn yẹn eh, <laughs> àwọn ò ń ta. mi ò mọ́kọ rẹ̀. àwọn ò ń ta àwa ni pé ká ti ra mọ́tò tó wà pa tó rẹ́dì láti drive. ok ká dẹ̀ sẹ́ndẹ̀ wá. ṣé ẹ̀yin lẹ̀ ń rà àbí ẹ̀yin aṣọ fún ẹ ẹ máa gbọ́ ẹ̀yin á wá bá yín pé ẹ bá òun rà á àbẹ́yìn á ti rà ẹ wà jẹ́ káwọn èèyàn mọ̀ pé nílùú ọkọ̀ báyìí. òun ni mo sọ pé tẹ bá wá sórí website wa ready to ship wa ìyẹn nípa ti rà á ok fún lówó ara yín láwọ ara wa ti rà ó ti wà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ sọ pé òkè kábàáyín sẹ́ndẹ̀ ok lókù ṣe wá rí tí ẹ bá wá wá sórí wẹ́bsáìtì wa hmm. tẹ́ ẹ̀ wá rí irú mọ́tò tẹ́ ẹ fẹ́ ẹ wá lè contact wa pé òkè irú mọ́tò báyìí ni mo fẹ́ rà o àwa wa máa bá yín ṣe kí ni a máa bá yín rà but so that ẹ lè máa fi ọ̀dọ̀ wa ṣe pé a fẹ́ wo price mọ́tò ẹ hmm. máa san commitment fee ten percent which is fully refundable okay. after two weeks so taba taba sọ pé òkè o mo fẹ́ ra bóyá venza nsìn ẹ hmm. dẹ̀ rí venza lórí website wa àwa sọ pé òkè ẹ san ten percent fi mọ́tò venza àdèmábáyín rà táwa bá wa ti rà tán within that two weeks ẹ wá máa san balance àdèmáṣípẹ̀ fún yín ṣùgbọ́n tí after that two weeks bá pé tá a wá rí mọ́tò yẹn tí mọ́tò ò a lè refund gbogbo owó yẹn fún yín padà padà gbogbo ten percent ẹ kò lè já ní one naira. àwọn tó kù tí wọ́n ń ta mọ́tò ṣé hmm. wọ́n lè bẹ̀yìn níṣẹ́ kẹ́ ẹ bá wọn ra mọ́tò. ó ní mo fi sọ wípé bá ṣe wà tẹ́ ẹ̀ bá ra mọ́tò pẹ̀lú wa tẹ́ fẹ́ ká bá yín sẹ́ndẹ̀ wá nàìjíríà in fact any african country a máa bá yín sẹ́ndẹ̀ tí ó bá fi máa di títí end of the year a máa add canada náà sí meaning that ẹ máa lè ra mọ́tò láti canada. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín iṣẹ́ ẹ̀ ní bínú ẹgbẹ́ onímọ́tò wà ẹgbẹ́ àwọn tó ń ta mọ́tò wà ǹjẹ́ ìwọ lára ìwọ lára lájọṣepọ̀ pẹ̀lú wọn ǹjẹ́ wà nínú ọmọ ẹgbẹ́ wọn well ẹ mọ̀ pé online cash shop la pé títí wa. okay. so as um, the moment our jẹ́ registered company ní nàìjíríà náà. àwọn náà wà registered ẹ sì rí i pé ó yẹ kẹ́ ẹ jẹ́ lára àwọn ọmọ ẹgbẹ́ wọn torí kó lè dàbí abẹ́rẹ́ tó lókun ń dì the necessary commerce uh, association tó bá yẹ ká join ah. àwa máa join ìyẹn ṣe kókó. àtọ́dún mélòó tẹ̀ ti wà ń bàdàn. ní a mọ̀ pé àìṣẹ̀ bẹ̀rẹ̀ online service wa ni àwa ti ń bá àwọn èèyàn ra vehicle ẹ dẹ̀ máa rí àwọn review yẹn lórí website wa náà at least a ti ń ta mọ́tò for over fifteen years hmm, àwọn èèyàn gbàgbọ́ nínú nǹkan tí wọ́n bá fojú rí tó wà ńlẹ̀ ju èyí tó wà lórí website tí wọ́n ń fojú wò báyìí. àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa tí wọ́n ní change lọ́wọ́ mm. website website ẹ̀ ń sọ yẹn púpọ̀ ni ò lè ṣe lọ síbẹ̀ lọ sí website. àwọn kan dẹ̀ gbàgbọ́ pé ní nàìjíríà báyìí irú online stuff tẹ̀ ń sọ yìí pé ó máa ń fààyè gba fraud àti scam kí lè rí sọ sí. ẹ mọ̀ gbogbo we, we were properly registered i registered dada ní us i registered dada ní nigeria. okay ìyẹn make sure ìyẹn mean pé the re the necessary regulations to yẹ kó wà in place fún business wa ó wà in place mm. and um, nǹkan tí èmi fi prefer online business ah sí local business lele. tẹ bá wá sí orí website mi àbórí facebook mi tí tẹ bá tajà fún mi tí kò rí bẹ́ẹ̀ ṣe rí ẹ lè wá sórí facebook mi sórí instagram mi kẹ para fún mi hmm. gbogbo ayé ló dẹ̀ máa rí hmm. ṣùgbọ́n tẹ bá wá sí shop mi àárín hmm. èmi àti yín nìkan ló wà ẹ lè wá gan kẹ má bá mi. bọ̀dá ṣé ẹ mọ̀ pé website ṣe ń sọ yẹn o lè má pè méjì domain yẹn lè register ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí Facebook yes, Instagram àti yes, other social Uh, media mm. platform mm-hmm. wọ́n lè jẹ́ orúkọ tẹ́ ń jẹ́ yìí káwọn míì náà máa jẹ́ eh, kí wọ́n dẹ̀ máa sọ pé àwọn náà ń ta bẹ́yìn náà ṣe ń ta báwo la ṣe fẹ́ dá eh, yín gan mọ̀ that's why ó <laughs> eh, important kẹ wá sí website wa lórí website wa ti máa gbogbo contact information wa gbogbo social media wa náà àwọn tí ò bá lè lo website nǹkan. wọ́n lè pe nọ́mbà wa náà a ní nọ́mbà tó lè pe a ní whatsapp tó lè reach wa ibi nọ́mbà yẹn ni kẹ́ ẹ jẹ́ àlọ́ torí ibi ìlàjọkọ̀ sí báyìí táyé fẹ́lẹ́ ń wo Facebook bẹ́ẹ̀ni mo ti àgbogbo ìmú sáwùlọ́wọ́ ẹni ìtàn ah, Olúṣẹ́gun Bámidélé máa gbọ́ òun wò ó wá ń wò pé ìgbà wo ni mo tún mo rí ẹni ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé login. àgbélẹ̀rọ ńlá kan wà tí ń. so bẹ́ẹ̀ ṣe ń sọ náà ni mò ń fọgbọgbọ́n wò so tí ó bá jẹ́ pé èèyàn fẹ́ bá yín dòwò pọ̀ Telephone number. wo lèyàn á pè sí yàtọ̀ fún tẹlifóònù nọ́mbà níbo la fẹ́ wá yín sí. lọ́mọdé àríkò sí dáadáa. o eight o oh two. ṣẹ́gun ló dúró yìí. <laughs> nọ́mbà. zero eight zero two. Hmm. one zero eight zero eight one seven. lẹ́ẹ̀kan sí. zero eight zero two one zero eight zero eight one seven. Hmm ẹjú ọ́fíìsì yìí. number seven Abeni House ní Seven Up Road Ring Road nìbàdàn. Abeni House Seven Up Road. mo tẹ̀lé fún yín ní address wa náà ní US torí ẹ lè fẹ́ check out pé ṣé ọ̀tọ̀ ni. ọ̀ya ẹ̀jìnlẹ̀ ìyẹn ṣe nine three one nine Lyndon B. Johnson Way Suite two zero eight B ní Dallas, Texas. Dallas hmm. bẹ́ẹ̀ni. Hmm. ok kẹ́ ẹ tó máa lọ sà. yes sir. ṣé tí ẹni ìṣù bá wà pẹ̀lú àwọn tí wọ́n bá sọ pé nǹkan gbọ́ lórí ètò yìí ni wọ́n fi bá yín dòwò pọ̀ hmm. ṣé kan mú yín. àkọ́mu wa kan mú yín ẹ gbéra ńlẹ̀ dídì ọmọlúwàbí ọkùnrin ogun ọmọlúwàbí. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB bẹ́ẹ̀ni o gbogbo èèyàn ti dúró báyìí láti yin Ọlọ́run ní mega press twenty twenty one tó mú nǹkan mẹ́ta dání lọ́dún yìí ọgbọ̀n ọdún tí bàbá wa nínú Olúwa ti gba ìpè láti máa ṣiṣẹ́ Olúwa tó fi máa yẹyẹ ọjọ́ ìbí ọdún kẹrìndínlọ́gọ́ta àti àkànṣe orin yìí gbogbogbò ọlọ́dọọdún ti elder prince Adéwòye Adéríbigbé JP èyí là á kọ́kọ́ fi ṣíde ẹ̀ ìjọ house of mercy church tó wà ní plot three orísunmi bari bus stop transformer junction jankata àpáta Ìbàdàn àárọ̀ Wednesday seventh July ọdún yìí bẹ̀rẹ̀ láti aago mẹ́fà ìdájí prophet ii testimony ló máa sọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí fún àárọ̀ àti alẹ́ bíi sami p taye kane adegodo apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ harmony brass band one twenty trumpeters elder niyi fadipẹ sade taiwo kẹ́mi riobos tèmítọ́pẹ́ gansalo kẹ́mi williams rachel adebomi esther ogundipẹ tóyìn ìlọrí àkókò mi tó ìdòwú fat akọrin cac òkè ayọ̀ mọ́kọ́lá ìbàdàn ló máa kọ hallelujah chorus thirty years of divine call fifty sixth birthday celebration àti annual mega praise ní kí gbogbo wa ó ti jọ pàdé o apostle faith bangboye lolùgbàlejò alẹ́ rẹ̀ la tún máa yin ọlọ́run mọ́júmọ́ ọjọ́ kejì nímọ̀létí baptist church ìdíodò challenge ìbàdàn ìyìn máa ṣẹ́ gbogbogbò wa ẹ jẹ́ kájọ pàdé níbẹ̀. gègé gègé yébà ò ṣe é. Wasiu, this one you are singing this time again. Any good news? Oh boy, this one is bigger than good